gẹ́gẹ́ bí ìsìnkú wa eléyìí ti ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù ìjọmọdásílá ẹ̀yà oṣù kẹfà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì ìjọ èyí tá nàbí sọlọ́mọ́ ọ̀bà àdàsílá ń ṣe sọlọ́mọ́ àlẹ́kùn wọ́n rẹ̀ mọ́tò lọ́wọ́ kí ọba لين أزواجنا كتاب الجامع بيان العلم وفن فراسي أطرى على يدي أقرار نقع بما àti ọlá tó wà fún ìmọ̀ ẹ̀sìn. ẹnu àyà tọ́jọ́ sí àbí Umar bàbá Umar ibn Abdul rahimahullah ta'ala nínú àwọn àbáwọlé tí a máa wọlé sílé nù ẹ rí i pé a ti sọ̀rọ̀ lọ́pọ̀ fún wa nípa ọ̀kan nínú ṣọ́rọ́tò ní aṣọ́rọ́tò sàrà òun ni bí wọ́n ti máa gbé mọ̀ kú pẹ̀lú àìsí àwọn ẹni tọ́jú olùmọ̀ àsọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ àti àpẹẹrẹ àlàkìyàmọ̀ ebí ni a dó níjẹjọ nípa bí àwọn èèyàn ti máa máa wá ìmọ̀ lọ́dọ̀ àwọn asọ̀jẹ́ ìyá àwọn oní àdádálẹ̀ abẹ́ni tí ó sì mọ́ ẹ̀sìn ní ọ̀dọ̀ rẹ̀ eléyìí tí a wá fẹ́ mẹ́nuba lẹ́nu òun ní ẹnu ọ̀nà báwọlé ti ń sọ nípa ìsìcáàdà ti nàbí sallallahu alayhi wa sallam min ilmi la yanfa bí ànábì sallallahu alayhi wa fi ń wá sọ ọlọ́run ọba ọba dẹ́dà níbi ìmọ̀ ìtòyẹ́ pé kò lè wúlò وسؤاله العلم النافع àtibá nàbì sọlọ́ àtàláńsẹ̀ ń tọrọ ọ̀dọ̀ ọba dẹ́dà ìmọ̀tí ọ̀sán fàánì. a kéwú díẹ̀ kó tó di pé a bọ̀ sínú wíwá ìsọ̀tà nàbì sọlọ́ àtàláńwá ìsọ̀ ọba dẹ́dà kúrò níbi ìmọ̀tí òní wúlò àti bíbéèrè dáàbò sọlá ń béèrè ẹ̀ẹ́lmọ̀ náà ti àwọn ìmọ̀tọ́ sáǹfààní àkọ́kọ́ nǹkan tí àkọ́kọ́ sàlàyé fún wa òun náà ní pé àlèsè àádọ́tú ọjọ́ náà ń mí náà níwá ilẹ̀ àgbẹ̀rẹ̀dà ìkan lára ìjọsìn fún aláàdì kí ni wọ́n ń pè ní àlèsè àádọ́tú òun náà ni àdéhùnkéjà ìlọ́lọ́ ìtàrà lọ́ọ́ fara sí ọlọ́run wàlẹ́ ti sọ ibi ìjànà bíi ní ìgbòlẹ́sàm kéèyàn wá fara sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìsáàdì kúrò níbi gbogbo nǹkan tó ń pè ní aburú lórí agbégbólóhùn a'udhu billahi minash shaitanir rajim náà bá wí gbólóhùn yẹn ìtumọ̀ rẹ̀ ni pé àtàjírù bìjànà ìlà mò ń wá àkólà bìjànà ìlà yìí pẹ̀lú fífaratì àlá minash shaitanir rajim kó lọ́dọ̀ shaitan ar-rajim ọjọ́ ni tí wọ́n ti jù kọ́ lò. ìṣòro làwọn wá lọ́dọ̀ Allah àníyàn dúró ní ibi díìní bí ẹ bá rí gbólóhùn yẹn níyà ó bí ẹ sọ pé a'udhu billahi minash shaitani rajim. tí wọ́n sáde Allah wọ́n fara sí ọlọ́run kúrò lọ́dọ̀ ash-shaitani rajim àníyàn dúró nìyí kọ́má lè kó nira bá mi sí díìrì nínú ẹ̀sìn mi áódù ní àyà àbáyé mi. àwọn èèyàn tó dání àbí kó dẹ̀ tiẹ̀ má lè kọjú mi. kàǹfẹ́ ìlìmọ́ omi ètò bẹ́ẹ̀ tí mi fi nílé ṣeun tí wọ́n pa mí láti rẹ̀. àwọn èèyàn tó dání ìtumọ̀ àwọn òdùn ní ẹ̀yà máa wí o àwọn kùtì lẹ́yìn náà ṣe dánù ọjọ́ ilẹ̀ là ń tún lọ yẹn o. àyẹ̀bẹ̀ kọ́ tí ó máa wá lọ sí mí lójú kòkòrò ní àṣà ìdánù yẹn. aláàfin ilé máa nù mí ètò àdì láti máa lọ sí ohun tí wọ́n kọ̀ fún mi pé kí n má di jẹ. nítorí pé àṣà ìdánù nìyí kò sí ẹnìkan tó lè ka lọ́wọ́ ró sùfàànù lá lọ́dọ̀ ọmọ nìyẹn láti má ṣàkóbá rẹ̀ ìlàlá àyàfọlọ́hùn nìkan tó ńlọ́fà ni sẹ̀rí àti pàwọ́ láti fi ká máa wá fún mí ṣàyìntọ́ nílé jẹ́ẹ̀nì níbi àṣetání àlùjọ̀nù torí àṣetání àlùjọ̀nù ni láyọ̀ kò bá lọ rọ́ṣùwà ìgbàbọ̀ ni ó yẹ òsì jẹ́ kí n fún ọ ní ọwọ́ kúdú mádàmílà ònígbà bẹ́ẹ̀ dẹ̀ ni wọ̀lá yóò sẹ́rù bí ìjàmíl ìhun tó bá sì lọ́lá ẹnìkẹ́ tó bá rẹ̀ wá bá ti ní ìlọ́lá lọ́dọ̀ rẹ̀ nítorí pé ṣòro ìròyìn aláburú ni bìtọ́rẹ̀ àdáwọ̀ ẹ̀ ni wọ̀lá yẹ kúkúrú àńkà ọ̀wá sẹ́ni tó lè kó lọ́wọ́ rúkú òfin ẹ̀ ńlọlẹ́ni ìkàlà báwò àyàfẹ́ ńlọ́sẹ̀ dáre ọ̀rọ̀ tá a ń wáyé gẹ́gẹ́ bí al-allamatu Ibn Kathir rahimahullahu ta'ala ni wọ́n ti túmọ̀ a'udhu billahi minash shaitani rajim àwọn amọ̀bí náà ti mú lọ́lásìkò wá kéré àwọn fọ́nà àtọ́ka wá sí àbámá ní dírà dírà kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní al-Mujtaba lil rahimahullahu ta'ala nínú àwọn kótópò síhà wa kódà dáradà rẹ máa ń ju àwọn tíra nílá ní ìtẹ̀ mọ́ lọ ìjọ̀pọ̀lọ́ lọ́dọ̀ọ́rọ̀ àwọn àhàdíìsì lọ́wọ́ àgbẹ̀gbádùn ọjọ́ bíi imáàmù nẹ̀ta ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ní alimọ́jì tàbá ìdáàbò sàmìl hàbìl nípa àwọn tó ìgbà táwọn fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀mí àádọ́ yẹn wá ní kan gbogbo àwọn ọ̀nà ni àlejò sọ̀lọ́lá àṣàlá àbí àwọn kíni òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àṣàlá wá ìsọ ọlọ́run ọba níbẹ̀. nígbà tí ìbílẹ̀ bẹ̀rẹ̀ sí ní yílẹ̀ o aláìyá tó máa tó láwọn ọmọ sáájú wọn lọ kó o níbi gíní báyìí kó o níbi gíní báyìí láwọn àyè oríṣiríṣi ṣùgbọ́n àfọ wa ní díẹ̀ láàrin ní ìṣẹ́jú mẹ́wàá sọ̀rọ̀ lóòótọ́ àwọn àyè táwọn àtẹ̀sìn àádà bẹ́ńdò lọ nígbà tí ẹ bá fura pé ṣètánì bẹ́ẹ̀ máa jẹ̀mí yẹn yóò wí gbólóhùn àwọn òbí láti mọ̀ ṣètánì ọ̀rọ̀ jìm nígbà tí ẹ bá fẹ́ ka àlùkò náà yóò wí gbólóhùn yẹn tí ẹ bá fẹ́ wọlé ẹ̀sìn èyí ṣe ìhàlà irú yìí ti súnmọ́ ní káàkiri. اللهم إني أعوذ بك من الخبث والخبائث بمنو منو كيف يوم أعوذ بالله من الشيطان الرجيم من يرى الله هذا دعبا أجابكم بكذا كذا كيف يوم أعوذ بالله من الشيطان الرجيم nítorí báwọn méjèèjì ò ní ké ajé ò sì ní gbó àbí oríṣà ìtàn àṣetánì sì ni ìsìnlọ́fẹ́ ló kó bẹ́ẹ̀ afẹ́kó wàhálà báyìí ṣùgbọ́n káṣẹ̀ ní wa nírẹ̀ díẹ̀ níbi àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ ohun tó pọ̀ èyí tá níbi sallallahu alaihi wasallam tó wá sọ mbẹ́ tó sì pàṣẹ ká wá sọ àkọ́kọ́ ní aṣọ ìtọ́ nínú dáńsọ̀ sọ́lá wá sọ gbàgbé rẹ̀ kó akọ àṣetáni àtàbò rẹ̀ àtàbò ń bẹ àtàbò ń bẹ. bákan náà àdébí sọlọ àṣàlá ń tún wá sọ ó sì pàṣẹ bẹ́ẹ̀ kó lọ́dọ̀ àṣọ ìtọ́ni rọ̀jí wọ́n náà àti gbéraga rẹ̀ wọ́n náà náà fìyàn wọ́n ní àtòrin rẹ̀ wà hàmùsì hàmùsì yẹn àti. sísínwìn rẹ̀ àbí ìfúnnilọ́rùn rẹ̀ à ń sọ̀sọ́lá wá sọ̀ ń pa rẹ̀ nínú táwọn sọ̀sọ́lá wá sọ̀ ń pa rẹ̀ ó ní mo wá sọ ọba ní máa ń wí yẹn gan tó bá fẹ́ jáde kó lé àní kí n má sí yẹn lọ́nà àwọn ọdọ́ yìí àbí kí wọ́n má sí mi náà lọ́nà àwọn adéǹ kí n má kí àti kí wọ́n má ka tètè dé mi náà. àwọn azulima mo tún wá sọ kí n má sábòsí àti ìyẹn máa ń wá sọ ọlọ́run ọba mi ilé rẹ̀. àwọn hosla wọ́n tún má tèmi náà lẹ̀. àwọn ajihal mo tún wá sọ kí n má sáì mọ̀kẹ́mọ̀kẹ́ sẹ́ni ẹlẹ́ni. àwọn yóò jẹ́ ara ara yìí káwọn èèyàn má sáì mọ̀kẹ́ sẹ́mi náà. ẹ̀wọ̀n yìí pé ìyẹn ló ń wò sí ìjẹ̀gbọ̀n ṣùgbọ́n ọtọ́ yẹn ń jà bó wá ẹ̀wọ̀n pé ọ̀bẹ ti jà nílé nínú nǹkan táwọn sọ̀sọ́ láwọ́ àsọ̀ ń pa rẹ̀ ẹ ọ̀sùn wọn lọ́fẹ̀ẹ́ tó ibra bákan ní wa ní ọ̀rẹ́ díẹ̀ ń bẹ̀ ni. òun nípa níbi sọlọ àṣọlá ó ní mo wá sọ̀dẹ̀rì dọ́ọ̀kà pẹ̀lú yọnú ọlọ́run ọba mínú sàkàtìkà níbi ìbínú rẹ̀. ọlọ́run bá bínú sí wa ìwà ọjọ́ ọba bínú kó bínú ha àwọn. pẹ̀lú ìlàlàáfíà yẹn ni pé pẹ̀lú ìmúlálàáfíà ìwọ ọlọ́run ọba mo fi ń béèrè mí ni àwọn kò bá ti kí n bá jìyà inú kẹta sọ̀tàlá wà sọ̀ ń parẹ́ ọwọ́ àtọ̀ mí ni azáde kọ́bù àti ìyá bẹ́ẹ̀ ń parẹ́ ọlọ́mdá gbájà bá wọn jẹ bí dẹ̀ra ti wà ó sì wà nínú àjẹ ọkẹ́ wa pé ẹni ọba ṣe bí méjì àná sáré òmì ni azáde jahannam àti sọ̀tàlá wà sọ̀ níbi ìyá jahannam òmì fitnatil mahya wal mamat àti wàhálà ìgbésí ayé àti ìdí máa ń tẹ̀lé ní ìyẹn bá kú àtúntàlá wà sọ̀rọ̀ ìyẹn tó máa wáyé bí ìtàkùn kùdù gbà wọn bí ìṣọ́rù fitness ilmọ̀síhì tẹ́jà àti aburú wàhálà ẹ̀dùn pẹ̀lú ilmọ̀síhì tẹ́jà. ànábì sọ̀lọ́ ẹ̀ sọ́lá ń wá sọ min al-ma'zami wal-mazrab ẹ̀ṣẹ̀ àti ìjẹ́ni sàrà pé ó ti jẹ gbèsè báyìí wọ́n ń gbẹ̀ngàrà mọ́ bí wọ́n sọ wípé tí ọba èyí máa ń gbẹ́rù tí wọ́n lè tí ọba sọ Yorùbá ọ̀sán yẹn báyìí wọ́n pè nǹkan yẹn ń dà ọmọ irú mọ́gọ́rọ̀mù gbèsè tí wọ́n ní lọ́rùn àǹsọ̀tàlá wa sọ̀ pa rẹ̀ àǹsọ̀tàlá ọwọ́ àtọ̀ mí nà níbi àwọn aláhẹ ọlọ́run ní máa ń mú kó lẹ́nu ẹ̀rẹ́ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ àti nǹkan yẹ kí yẹn wá sọ ọlọ́run bẹ́ẹ̀ àwọn ẹ̀rí àwọn mílẹ̀ ní jóbòn ó tún wá sọ kúrò níbi ìlójó ìlójó níjọ́ yẹn kí yẹn máa bẹ̀rù tó máa sí tó tún máa sojú káàkiri àwọn ànábì sọlọ ẹsọlá ń tó wá sọ mílẹ̀ á ní ọ̀rọ̀ ta ilà àrùn dalẹ̀ ọmọ ìfọ́ máa dà mí padà sí ìtẹ̀mí ìrànlẹ̀ rálẹ̀ bí ah kò làbá tí wà lóde yìí ah, wọ́n ti dìbà wọ́n ti dọmọdé padà ó tún wá sọ mi business ní sóríà wàhálà àti wàhálà mẹ́lá yìí ní ọjọ́ bá lálà. ọwọ́ àsọ mi nípa kó níbi iná ọwọ́ àsọ mi ìṣòro iná fi hàdà níyàwó àtijọ́ kọ̀ kẹ́ máa ń láburú rẹ̀. òdìgbà wọn bá fẹ́ wọlé fún yẹn rí fíyẹn náà wá ní àdúrà bẹ́ẹ̀ máa ń ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́. ànábì sallallahu alaihi wasallam wá sọ mi ìṣòro hàdà níyàwó aburú ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọ̀ṣọ́rọ̀ iná báyìí táwọn ọjọ́ kọ̀ọ̀kan àwọn fẹ́ràn àtẹ̀wà wulẹ̀ fún ẹgbẹ́ náà yìí ti ń bẹ̀sẹ̀ yìí ti bẹ̀ tó wí tẹ́lẹ̀ aburú máa ń bẹ nínú ọjọ́ anábì sallallahu alaihi wasallam ọwọ́ àtọ̀ mi nàlẹ́ kásálì níbi òròjì aburú lóròjọ yẹ ká wá sọ ń bẹ gbogbo nǹkan báyẹn kí ẹ̀sìn lára tó bí wá pẹ́ ń fẹ́ lára bí àwọn mọ̀lẹ́bí wọn bá gbẹrun báyìí kọ́ mú kùsàlà náà ní kùsàlà kùsàlà wọn ó dìde ní ní dìde òròjù wọ́n ti gbogbo fi tó dáa lọ sí ìròyìn ni wọ́n sún ìlkídà àti tó burú nù dídàgbà sí a àdàgbà yọ kọ́kọ́ lélẹ̀ a èyí ọ̀dà àdàgbà sọlọ àṣàlásù wà sọ mí ìṣàrò ìmọ̀ ọ̀sọ̀ náà àtàbùrú lè sọ wíyàn ìjáde nínú àwọn ọ̀sọ́ tá à ń sọ̀tọ̀ láwa ọ wà sọ mínẹ́lì kó firi wà lè bá tẹ̀lé kúrò níbi àìnígbàgbọ́ àlẹ́ ọlọ́run lè sọ yẹn ọlọ́run àwọn asọ̀rọ̀ gbogbo ò níbi àìnígbàgbọ́ wọlé fàkìdá bí oṣù làwọn kẹfì sọ pé tó ti bá dójú ẹ̀ báyìí àbá ó lè sọ̀rọ̀ ẹ̀ dálẹ́ ìnígbàgbọ́ tí àbá dé ẹ pé ìyá ayé ni o yóò sì máa ìyá yẹn ni o ìyá ayé lásán ẹ sì máa pè ní ìyàtọ̀ ọ̀run kẹfì àá ìyàtọ̀ ọ̀run jẹ yìí wá lè ó tún wá sọ̀rọ̀ pé á ní ọkùnrin tá a lámì àti kílẹ̀ ọ tani ọyọ ọpa látilẹ ìyẹn ni pé kílẹ ọmọ àrí mi o anabi sọlọ lọ àṣẹlá ó tún wà sọ ní ìṣàròyìn nẹfùsì wọn náà mò ń wá ìsàgé ọ kúrò níbi aburú ẹ̀mí mi àtẹnì máa ń labò ẹ má gbàgbé nàbí láyé Yusuf àlè sọlá tó sọlá wọn ni wọn máa ń bá rí onẹfùsì èmi ò ní máa ṣàfọmọ ẹ̀mí mi. Inna لأمارة بالسوء أمارة يعني فعالة وجه صيغة من صيغ المبالغة بلون كانوا بلون قدني سوء في جوانك يعني. هاري أتي جوا إسنيا لا تجمعوا لأمارتم بالسوء ní máa ń pani láti ẹ̀gbòrú lójú agbọ́ wà ní ọdún àkọsọ́lá máa ń wá sọ rẹ̀ kí ọlọ́run mọ̀ ń wá sọ rẹ̀ ọ̀sájẹ́ mi sharri nafsi níbi aburú ẹ̀mí mi àti aburú àṣà ìdọ́ọ̀dì wọ́n ṣèrìkì àbáwọn nǹkan tí máa ń lọ́mọ́ mi mi máa ń wá dọ́wọ́ pé wọ́n ṣàràkì ṣàràkù òun ní pàǹtí sáà ṣe dání máa ń gbé kìtì ó yìí mọ́ yẹn kìtìkìtì. tàbí pàǹpẹ́ rẹ̀ wọ́n ṣìrìkì àbẹ́bọ táfi táyà lè máa ń kó fi méjèèjì ni wọ́n sọ pọ́lọ̀ bákẹ́ mẹ́mọ́ tó ń wá sọ ọlọ́run ọba ana àkùtẹ́rì fàálà náà fi tú ha kọ́má sì pé fúra ara mi náà níwọ̀n alọ́ wúwà pálapàla fẹ́mi ara mi tó ìpínlẹ̀ yàrá bá ní ọjọ́ kéèyàn ó sì kó rẹ̀ sí wàhálà báyìí fúra rẹ̀ ọ̀fọ̀wá rẹ̀ sí rẹ̀ àdéhùn ọ̀wà sọ rẹ̀ ní kó fi má wáyé àwọn àjọrọ̀bù ìlà mùsùlùmí àbí máa wá falábù lọ bá mùsùlùmí mọ̀ wá sọ lọ́wọ́ bá bẹ̀. ànábì sọlọ bá sọlá nínú àwọn kẹfẹ́ wá sọ ń pa rẹ̀ wọ́n lè mí ìṣàwọ̀ ìmọ̀ ọ̀kọ́lá ẹni fi hàn wá mi ẹ̀ sábà ìfọláfínà ó sì wá mi àti àti àmàgbà aláfẹ́ kò délé àwọn obìnrin kẹlìmọ́ ti láàyè ìtàmáàbí mí ìṣàwọ̀ ìmọ̀ ọ̀kọ́lá kúrò níbi agbóró gbogbo mo fi ọba adẹ́dàá tẹ̀ka rẹ̀ ó tún wá sọ min sharri kulli shay anta akhidun bi nasiyatihi aburú gbogbo ohunkóhun tó fẹ́ bí wọ́n ló lè mú aṣọ orí rẹ̀ wọ́n ọlọ́run ló ní kápá lórí ẹ̀ ànábì sọlọ́ ẹ̀ sọlá tún wà sọ mí nǹkan náà bí kúrò níbi ìbínú ọlọ́run wà ikọ́ bí ìyá ọlọ́run ọba wa sharri ibadi aburú àwọn ẹrú ọlọ́run ọba wọ̀mí àmọ̀gá àti ṣàyàfẹ́ àtọ̀gbọ́lẹ̀ àti ìfúnnilọ́rùn tí máa ń wá lábàdà àwọn ṣẹ̀yà àfihàn wà á yà ìdòrò tí omi ọmọ ọ̀rọ̀ lù mí o. kódà bí yẹn bá lálà ìyẹn lálà awù ìyẹn ó tún ṣe ìsìáàdà mínà ṣàyìnbọ. Nígbà àwọn òbí láàyè mínà ṣàyìnbọ mínà ṣàyìnbọ ní rọ̀jì. Wọ́n mi ìṣàrùn ìmọ̀ ọ̀rọ̀ à èyí ó fi wá sọ ọlọ́run bá ń di aburú mu tó rí yẹn má jẹ́ kádàrà gbogbo lórí mi má jẹ́ ọ̀lẹ́lẹ̀. àlejò sọ̀rọ̀ náà sẹ́lá àtúbà wà sọ mílẹ̀ lẹ́hàbù. ìbànújẹ́ ní ìyọ́n máa gbé kẹlẹ̀ kẹ́ àti ìsìn. àmù yẹn ìyẹn lè mọ́rọ̀ jáde. táwọn èèyàn gẹ̀ẹ́sì bí àwọn ọ̀kẹ́ tí wọ́n sọ yìí èèyàn ti pípẹ́ hmm. adìẹ ní mẹ́lẹ́ sọ pé sí ò sí o mi ọmọ bá díẹ̀ máa gbọ́ díẹ̀ bá ti bẹ́ẹ̀ ló ń pè yẹn ní ha kódà ẹni o fúra pààrọ̀ ẹlòmíì lè gbọ́ pé òun ti bẹ́ẹ̀ ha mọ̀ ni ẹ̀sìn mọ̀ tọ́rọ̀ ọ̀tá dójú ẹ̀ ní yẹn lè máa ṣe ó ti dójú ẹ̀ ní tàdé sí yẹn kẹ̀kẹ́ àwọn kan lẹ́jọ́ ti bí kan ti bẹ̀rẹ̀ wàlẹ́ ẹ̀sìn àdéhùn ìgbésí inú ọ̀kàn ní gbé nígbà tó máa gba bàbá mi tó jáde láàyè ní nineteen ninety four oṣù pẹ́ díẹ̀ lẹ́yìn ìwádìí wa wò pé àwọn yìí ti kú jù at least ọmọ ògún bàbá mi rárá ti tọrọ dọ́sì kan ọmọ ọdún. wọ́n wá rò pé á ah, kí ni èdè pọ̀ jù tóun yóò sì jèrè ọmọ báyìí ọmọdàgbù wọn ò jí báyìí pé lóun ti wọn kọ sọ jáde lẹ́nu òní kẹtẹ sàgbẹ sáré lèmi náà fẹẹ gbẹ yàn ah, á mi dá àwọn yẹn sọsọ kú sọ òní tẹsẹ wà ẹwọn fẹẹ àtọkùnrin yìí kan sọsọ má ti gbó yìí ní yẹn sọsọ kú sọ ọjà pé dáàdi òun ti jọ láàrin lọkùn mi lẹ́yìn ikú ọmọ wa kí ni mo fẹ́ fà yìí ìgbà tí gbogbo yẹn ti mọ̀ pé wọn ò kò léya tọ́ba ti wá dé àfa àmúdé àpò òní ẹ bá ro kiri o ìrù á ìrù kẹ̀kẹ́ tọ́lù ti wáyé irú nǹkan ẹni wọ́n pè ní ẹ̀ẹ́dà sẹ́wọ̀n pé àbọ̀rọ̀ gbin làbọ̀rọ̀ sọ pé ó sì lóòrò sí mí tí mo rí tó ṣe hmm. ẹ jẹun àbótí jẹ sọ̀rọ̀ nǹkan ìrù kẹ̀kẹ́ anabi sọlọ́lá sẹlẹ̀ a máa sọ fún òdiwọ̀n eléyìí wọlé ájì àti kájára nígbà yẹn ká lágbára sí tíyẹn wá ń kọ́ lẹ́mí àlọ́sọ̀sọ́ la máa ń wá sọ̀rọ̀ wọlé kásá láti wí tẹ́lẹ̀ ẹ̀rí bọ́tọ́ là ń ta yìí gbèsè tọ́rẹ̀ wọ́n bá la bá tẹ̀rẹ̀ ní ìjà àti káwọn yẹn pé bó yẹn ti wù wàlá ìdọ́gba tó jẹ ìyẹn ọ̀sà kò ládùúgbò àti ìyẹn wà sọ ọlọ́run bá fẹ́ ìyẹn sákẹ́ ní bí gbogbo wọn ìbọn ti kú bóyì náà lẹ́wà bá mi jà yóò sùn yẹn kò sí bí yẹn ti lè lẹ́mìí tó bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí náà gbogbo yẹn pátá bẹ́ẹ̀ ni ìwọ lẹ́nu kan là ń bá èèyàn wà sọ́nà ọ̀rọ̀ lórí ẹ̀ kò sí bẹ́ẹ̀ ni lè lẹ́nu tó. kọ́lá kéèyàn tó ṣe ẹwà àwọn ìjọba ní sọ́bí ilé gbọ́ sí kíní kan kó tètè tètè kíní kan àwọn yóò padà ọ̀. ta ló sì tó bẹ̀ lórí lọ́ọ́ bá wọn ní yàrá tí wọ́n wà. wọ́n kẹ́ wo ariwo táwọn èèyàn pa ẹni pọ̀ jù. kọ́lá tó bá lójú èèyàn tó wá sùn. èyí ti bá tàbí ọlá bí ọ̀tá sí kò wá sùn ẹnìkan fẹ́ sọ pọ́pọ́ nìkan ọ̀tọ̀ tó à ń bẹ lórí ẹ̀ léèyàn ṣáájú akọ́dé èèyàn lọ pé mi ń ṣàrè àbùdíkà fúláì láburú mò ń wá sọ wọ́n lọ́wọ́ bá láburú ẹrú rẹ̀ pé kọ́ rẹ̀ ń jẹ́ báyìí á ní o fẹ́ kọ́ ya rẹ̀ sí o onídìí kò wé kọ́ ya rẹ̀ wọ̀jù lọ́ọ̀dẹ̀ àtàwọn sọ́jà rẹ̀ wọ́n làwọn fẹ́ ṣàbòsí fún mi wà àtìbáàìdì àtàwọn olùtẹ̀lé rẹ̀ wà àṣìyàrí àtàwọn tí wọ́n jẹ́gbẹ́ rẹ̀. mídàlì jẹ́n nínú àwọn àlejò nù ni wàlẹ̀ jẹ́n àtẹ̀yàn. gbogbo àwọn eléyìí pátá ló ní àwọn àríwá ayé àtìmọ́ lálàáfíà ṣùgbọ́n tá a bá mú àlè parí ẹ̀ látàrọ sí òtún. ṣùgbọ́n mo fẹ́ sọ fún wa sílànẹ́tì sọlọ́wà sọláńtì wá ọlọ́run ọba sùhánù ọ̀tàlá kúrò níbi nǹkan yẹn nínú àwọn àdìsí tó gbádùn anábì sọlọ lọ́wọ́ àtẹlá ó tún wá sùn pàpàdé lọ́dọ́ bá pé àwọn kékeré dání. yóò sọ fún ọmọ gbèsè ọ̀rìn ìlú kẹfìtẹ́lì máa ti láàyè tàbí من كل شيطان وهامة ثم رفع جناه wọ́n wá ìsádi wọn náà bá pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó pé min kulli shaytanin wa hamma fún lọ́nà gbogbo àṣàìtàn wàhámà àti gbogbo ẹranko tó lóró tó lè fi oró rẹ̀ ṣe sùdá ìdánmọ̀ kékeré lè sáté jòdì kó ló lè gbé fèrè. mọ́rẹ́tì ìgbà tí ààfin kọ́mọ́lá sí lókè kejì ọ̀kẹ́ náà àwọn ọmọ kéke wọ́n ní ejò kálukú ń ságẹ̀ wọ́n tẹ̀ lé báyìí tiẹ̀ tọ́tọ́ ní kí wọ́n padà fà á bọ́ mẹ́ta kó bẹ́ẹ̀ ọmọ yìí ejò nígbà tó wọn ọmọ tó ó rò pé kíní gángan rìn nílẹ̀ lẹ̀ lásán tọ́ka kò ló gan ọmọ ni pé yóò tẹ̀ pé lékè lò. wọ̀mí kò lè ayé ní láàmà kúrò ní gbogbo láàmà yáà ní mùsùlùmí bàtẹ́ ń tẹ̀sùn gbogbo ojú tó ṣe kó lè mú mùsíbà burú wá musaadi wọ ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ kọmá ṣẹlẹ̀ sọmọ rẹ̀ inú dáńsọ sọlá wà sọ rẹ̀ ọwọ sọ níbi àbúrò atẹ́gùn dáńsọ kátẹ́gùn bá fẹ́ lọ́jọ́ ju akíláàsì ẹlọyẹ àdáni ìyá ìjẹjẹ àkóso tẹlifíà ó yẹ máa bẹ ẹrí pẹjọ ó ti máa dú lára rẹ̀ ìjíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ orí tọ́wà mi ó sì tún wá sọ ọlọ́run bá mi ṣárì hà kúrò níbi aburú atẹ́gùn láì lọ ṣárì máa fi hà àti aburú tí ń bẹ́ náà lọ ṣárì máa ó ń ṣe látẹ́bẹ̀ àti aburú tó ti pé wọ́n fi rìn. nínú kẹta ń sọ tó wá sọ rẹ̀ torí bọ́lọ́wọ́ a máa kádàrá aburú mọ́yàwó ọlọ́run máa ń kádàrá aburú mọ́yàwó ìmọ̀ ń ká dára burú mọ́lé ìmọ̀ ń ká dára burú mọ́ nǹkan ẹ̀gùn ìyẹn ti gbọ́dọ̀ sáàdì ọlọ́wọ́ bá fóun bí aburú àwọn nǹkan wọ̀nyí. ilé ó tó di fọ́ọ̀mù agbèrè ó ti àwọn òbí kẹlìmọ́ ti ńlá ìdàmẹ́tì ní ìṣòro ìmọ̀ ọ̀pọ̀lọ̀. ọ̀rí sí ìyàwó ìwé yìí tó bá sọ ń gbọ́ bá lè rọpọ̀ sí kan náà ni lẹ́yìn tó bá sọ orin tọ́lọ́wọ́n bá kúrò níbi aburú ní bẹ́ẹ̀ lára obìnrin wọ́n ṣàròrí máa ń jẹun bẹ́ẹ̀ ṣe á àlẹ́ àti aburú tí wọ́n láwọn ọba ti dá mọ́. nínú kẹta ń sọ sọlá ń wá sọ rẹ̀ ọ wá sọ nígbà pé ọlọ́mọ máa jẹ iṣẹ́ àti ìyẹn ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ òfin nàbí láì bàbá kí màálí sọlá lọ sọlá ó ní wọ́n jáde lébe ni wọ́n bà níyà á nà àbúdà ọlọ́run èmi àtàwọn ọmọ mi. Ah, màgbé wa jìnnà má jẹ́ abọ́rìṣà ìyẹn wá sọ ọlọ́run ọba ń bẹ̀. nínú kẹta sọ̀tẹ́ lá ń wá sọ ọ wá sọ pápájú lọ sí bá ń tẹ̀lé àjò yọ̀rọ̀ pé mò ń wá sọ ọlọ́run ọba mi ń wá aṣá ní sáfàrì. òun ni wàhálà àrìn àjò wọ̀ọ̀kà á pàṣẹ lè mọ̀ ń sọ àti ìbànújẹ́ rírí tó ìpínlẹ̀ ọ̀yọ́ bá ń gbọ́ ìrìn àjò yìí gbòòyì bẹ́ẹ̀ ó gbòòrò wọ́n ń pè ní kàáàbà wọ́n só ìlú kọlà àti ibi tí ó ṣe pé ibi tí èèyàn sọ pé òun dé sí báyìí ó ti tún já èèmú nìyẹn ẹni tí ní àjọ rọrùn ó tún wá bọ́ sáàyè tí ọ̀dà àti aburú tó lè máa ṣẹlẹ̀ tèlímàlì wọlé àhàlì nínú dúkìá àtàrà alẹ́ ànábì sallallahu alaihi nínú kẹtọ́ wá sọ ń pa rẹ̀ tọ́ba kéréje yóò wá sọ ọlọ́run ọba mi ìṣàmì ìlà níbi aburú ti ń bẹ́ lòlù kéréje yẹn wọ́n ṣàwé àkàlẹ̀ hà àtàbúrú àwọn aráàlú kéréje yẹn wọ́n ṣàwé máa fi hà àtàbúrú ti ń bẹ́ lòlù kéréje yẹn yóò tún wá sọ bí n ṣàwé máa sọ̀rọ̀ aburú tó lọ́wọ́ bá dá aburú ti ń sọ̀kalẹ̀ láti sámà àtàbúrú máa ń sọ̀kalẹ̀ láti sámà fa wọ́n bí n ṣàwé máa yá àrùjù fi hà àti aburú tó yẹ pé yóò gùn sẹ́mẹ̀ lọ àníbi sọlọ́ àṣálàmà wà sọ rẹ̀ ọ̀nà ìṣàwòrì mọ̀ ọ̀dàrọ̀ àti ilẹ̀ àrùn àti aburú ń tọ́lọ̀ ọba dá dọ́kítà ká sórí lẹ̀ ọ̀nà ìṣàwòrì mọ̀ ọ̀yà kúrò jù mí àtàkùrú tó máa ń jáde nù lẹ̀ náà aburú ti ń jáde bọ̀ nù lẹ̀ ọ̀nà ìṣàwòrì pítà ní lẹ́yìn wọn nà áàrẹ̀ àníbi sọlọ́ àṣálàmà wà sọ rẹ̀ aburú àwọn wàhálà òru àtọ̀sán àti aburú kúlì tọ́ọ̀rì gbogbo arìnrìn òru arìnrìn òru ilà tọ́ọ̀rì kan yẹ́tòrò kò fi káyèrè ìyá rọ̀ àyàfi arìnrìn òru tó yẹ pé dáadáa ló ń gbé bọ̀ wọ́n ní gbọ́dọ̀ jíjẹ ọlọ́run ní tún máa ń wà sọ mí ń jẹ́ orí ìlú kọ́ ẹ̀rí aládùúgbò mi náà ní ní ṣe wúlò mí ń ṣàròyìn jáwé ìlú kọ́ ibi tá a bàbá máa gbé. aláya àdáwò ni o ìyẹn lè ka. kọ́lé kan léyìn oṣù lọ kẹjẹ ní àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀rí aburú aládùúgbò ti ta fẹ́ fi fi bùdó àwọn sọ̀sọ́lá máa wá sọ̀rọ̀ lórí agbẹ́ nínú oríire táwọn àdìjárù sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ aládùúgbò bákan náà bí máa wá sọ fún ní gbogbo aburú yányá kíákíá ni àbí èyí tí mo mọ ní tí mo mọ. bí máa ń wá sọ níbi ilẹ̀ àti ohun tí ó sún yẹn mọ́ nínú ọ̀rọ̀ ni àti ṣe ń wá sọ ní ẹgbẹ́ eléyìí mi ń záwùjẹ tùṣàyíbò ní kọ́kùlà lùmọ̀ṣì. àlejò sọ́lọ́ àṣálà tó máa wá sọ yẹn ìyàwó tí ó sọ mí darúgbó láì sí ìdarúgbó. sallallahu alayhi wa sallam. gbogbo bùkátà kágbára rẹ̀ ọ̀ká máa máa gbé wá náà àti kí ló dé sí ìyàwó tí mo fẹ́ yìí náà. wọ́n mi wálàdì wọ́n lásán sálá tó máa ń wà sọ níbi ọmọ tó gbé yẹ kúrò àlẹ́ àrọ̀ bà tí ọ̀sán rẹ̀ ní àtẹ̀dá fún mi lọ́wọ́. àtẹ̀dá ó béèrè òun ló béèrè tí ẹ̀rí ọ̀fẹ́. wọ́n mi máa lè yẹ kúrò àlẹ́ àgbà àti dúkìá rẹ̀ dúkìá mi mú kó jọba yóò tún á wọn sọ̀rọ̀ la máa wá sọ yìí àdúrà yẹn dábẹ́ yá wà sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rẹ̀ ṣẹ́ padà wá rí wa ní ẹ̀yìn rògbò díẹ̀ àti níbi ọ̀rẹ́ tó jẹ́ ilé tè àwọn sọ̀rọ̀ sọ rẹ̀ pé pé hù tààrọ̀ ní ojú rẹ̀ ọmọ àwò bí báyìí o wọ̀ bọ́ọ̀lù hù yẹ̀rẹ̀ àárín ọkàn rẹ̀ bẹ̀ ń sọ ni ìran àhàtàlẹ́ta ìdápanẹ́ ha tọ́ba dáadáa tí mo ti bá àfọ̀bò àìran àṣèyí àtàlà ìgbọ́n ni wọ́n bá sọ ìdájọ́ fóró gbogbo ayé ni ó gbé sọ́dọ̀ wọn àwọn òrí wọn tó ṣe ní èyí tí wà ń ṣe láti jọ ìdáadáa kan lẹ́ẹ̀rin nínú tá à ń sọ̀tọ́ láwọn sọ ń pa rẹ̀ àlébí kàyẹ̀wò lágbàdà tó wà nù àdéhùn wa yìí lẹ́ẹ̀rin ó tún wá sọ mìngálàbà fìlà àdó nípa orí ẹni ọ̀tá àti yíyọ ní ọ̀tá ó tún wá sọ mi ń ṣàkóso sáwọn àyè ìmọ̀ ń wá sọ wọn lọ́wọ́ bá wọn sáájẹ́ níbi aburú etí ìgbọ́rọ̀ ni yóò máa lọ gbọ́gbọ́ púpọ̀ bí orin èyí náà sọ léwu àwọn tó máa sọ gbórí ilé ọ̀rọ̀ pé ànábi sọlọ àtàlà wọn kọrin fúngbà ní rìn lọ àbá sórí oníbèrè àti ìlú àwọn hasanu máa ń kọrin ewì tí wọ́n ń fi lẹ́tà kẹ parí ẹ̀ wọ́n lùlù wọ́n jó sí i. àbọ̀rọ̀ aburú bẹ́ẹ̀ àbóbìnrin kọrin bí ọkùnrin ń gbé ẹ̀rí ní sáré sámọ̀yìn aburú etí ìgbọ̀rọ̀ mi mò ń wá sọ rẹ̀ ọ̀sáré bá sọ àti aburú ojú rẹ̀ rẹ̀ sọ pé ojú tí lè di ẹni tó sábà ní gbogbo ìgbà àti aburú ahọ́n lórí bí wíkú ìbí èpè ìbí èpè nkankan ọ̀ṣọ́rì kọ́lìbì ọ̀ṣọ́sọ́lá máa ń wà sọ̀rọ̀ aburú ọkàn mi ọ̀ṣọ́rì ìmọ̀lẹ́ àti aburú àzákàrí mi tí ò ní gbé síbi eré náà fẹ́ni ẹ̀ bá gbé síbi aláàdì àwọn alùsùn mẹ́rin ẹ̀ bí tún gbọ́gbọ́n kọ́gbọ́n ọlẹ́yìn lọ́ọ́ bẹ̀rù ọlọ́wọ́ nílé ní ẹsẹ̀ súnà aláàbúrò ni ká máa rí láàrin wá bíbá yẹn nígbà òní ní yíkì tó sì máa lọ dá òbí rẹ̀ báyìí aláya burú gbà yìí wọn gbà wọn níbi àdúrà tá ń sẹyẹ ọ̀rìn ìṣàmúrí máa ní yìí kúrò níbi aburú màdíyù mi yẹn ní pé zákàrí mi tó yẹ pé ibi wọn máa wọlé sí ìdílé yìí ó ti dáradá bẹ́ẹ̀ ni wọn máa wọlé sí inú wọn dáhùn sọlá wà sọ ń pa rẹ ọwọ́ sọ mí náà kíláàsì wọ́n gbé níláàsì wọn máa jẹ nkéré ló ń kà á já àwọn ọmọ mi ẹ̀kọ́ wá fi gbogbo ní wọ́n sí ìlú. ìtumọ̀ wá sọ̀ ń pa àyẹ̀fẹ́rẹ́ yẹ̀yẹ́ ọlọ́run ní máa mú wa ọlọ́run dàkú máa yẹ̀yẹ́ wa làbí gbọ́dọ̀ wá sọ̀ ń pa rẹ̀ wọ́n nínú kẹta ń sọ̀tọ́ láń wá sọ̀ ń pa rẹ̀ àti máa kàn yín tẹ́ra wa ní àti kà tẹ́ra wa náà níṣẹ́ ọ̀wọ́ nípa ibi ẹ̀rí ibi. oríṣi kẹta ń sọ̀tọ́ láń wá sọ̀ ń pa rẹ̀ ni ọwọ́ sọ̀ mi sọ àkọọ́lẹ̀ ẹni sẹ́nu àwọn kádàrà ọgbọ́n ọlọ́mọdé oko lórí wa dáadáa ni àbí àdáadáa ni. àti yíyọ ní ọ̀tá wọ̀dára kì í ṣàkọ́ àti kórí ikú lé pátá yẹn. wọ́n já àti ìgbàlá àti àdánwò èyí tó lè láyé á ṣùgbọ́n kalẹ̀ ìlú lọ. wọ́n là nẹ́bi sọlọ́lọ́ àṣálà ètò máa ń wá sọ. mínẹ́lì jòló ni nínú ìsinwín àti ìyẹn ẹbẹ lọ́wọ́ rẹ̀ níbi ọlọ́run má má wálé joseph ẹbẹ ètò ìbáraẹni wọn máa kú ní sùkà wàlúbárọ adéwépé nìkan ọkẹ sẹkù fún lára ni ó lè hàn bí kùkù báyìí tó di gbolo tó lóko àwọn sálá wá sọ rẹ wọn fẹ yé lẹ àtàkàn àti àìsàn ẹkú bí Ebola bí lásàbífà bí coronavirus ẹdíkẹtì àìsàn ẹkú. àlẹ́ sọlọ́lọ́ àṣọlá máa wá sọ rẹ̀ bákan náà ní ọdún àṣọlá wá sọ rẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ sọ pé nǹkan tó pọ̀ ni ọ wá sọ mí náà tara jì èrè tí wọ́n ti one ninety five àbí nǹkan gùn àwọn ilé ilé pẹ̀lẹ́ bàjẹ́ pẹ̀lẹ́ sí ilé mi. ọmọ mi kẹta ajọ lọkẹrẹ lòun bá ń ka àwọn kúkiri tòótọ́ ó sì kàdé wọn lẹsí pàmì tá ah, wọn ní òtájò di amọ ní ọmọdé ọlọjàbọ lé láàjọ orí bẹ́ẹ̀ dàpọ. orí ọjà lójú pé tí mo bá dé òkè lókè tí ẹ bá gbẹ̀yìn báyìí tó ìyẹn ń bọ̀ wálẹ̀. pé mo mọ̀ wọn nígbà tá a lọ sí hajj jóni tí wọ́n ní dárò ìrá ní ọdún àwọn ọ̀fẹ́ lọ sí àyọjọ́ ah, ẹni ọ̀jẹ́ máa ń sí fún ó jẹ́ tó kọ́ pé kí n èmi kí òní lọ rẹ̀. àlẹ́bí sọ́lọ́ ẹ̀sẹ̀lá máa wá sọ mílẹ̀ tàràkì ìrẹ́bọ́ láti fi tọ́ga gbogbo àti èèyàn máa ń bẹ lọ́wọ́ rẹ̀. ń dá sí gbé àwọn kí ọ̀fẹ́ nú ẹ̀ nìyí o ẹlẹ́bí lè rẹ̀ pé kò sí kú sí máa ń rọ ọmọ Yorùbá lọ́rùn tẹ̀bí náà lòdì ọlọ́run náà wá sọ ń pa rẹ̀ ìrẹ́pọ̀ látòrí òkè sallallahu alaihi ìṣẹ́ ọlọ́run wá sọ ń pa rẹ̀ ẹ wọ̀ pé ẹrẹ́ mùtàrà dì yà náà àdé ẹ má jẹ àlùmùtàrà dì yà tù tó rẹ́pọ̀ látòrí òkè à ó gbogbo oró ṣẹ̀rí àlẹ́ gbọ́dọ̀ àfi tó bá bọ̀ bẹ́ẹ̀ ìtẹ̀rí sínú omi ìjọba wa sọ̀ ń parẹ́ wàlhàrìm kí náà jó yẹn pamọ́lé ọwọ́ sọ̀ ń parẹ́ ọ̀sọ̀ pé a ní yẹn ta kábàtọ̀ ní ṣèyìn ọ̀nà ìdẹ́lmọ̀ a sì ta ní ọmọ dọ̀rọ̀ rúmọ́ mi lọ́wọ́ ńgbà tí mo bá fẹ́ ìkan tún nìyẹn o báyìí pé ńgbà tí yẹn ń lọ tán àti ta ní ọba dé nìyẹn ọba yí bọ̀ yàtọ̀ sí <clears throat> ìṣẹ̀lẹ̀ kẹ́tọ̀ sí kan náà àwọn àwọn ọ̀kẹ́ àwọn máa sọ pé ẹnìkan ṣe kìíní kìí orí kẹ́límọ́tò kẹ́límọ̀ wo ló pè ṣé ó wí lá ìláhà ìlọ́lá àjálẹ̀ ni àbí lá ìláhà lásán tọ́ba wí lá ìláhà lásán tọ́ba kú bẹ́ẹ̀ ó kú mọ́lìkìdà lẹ́ni tí ọ̀gbọ́n náà lọ lọ́wọ́ àfikú ọ̀dà wa lójú ọ̀rọ̀ náà nẹ́bí sọ máa fẹ́ sí lára sọlọ́wọ́ àtàlá yìí pé mọ̀nkánà àkọrọ̀ kẹlámi ìlà ìlàhà ìlọ́lọ́ dákàlà àlùjẹ̀nà ẹ̀ńdọ́bá wí lá ìlàhà ìlọ́lá kẹ́yìn ayé àwa àlùjẹ̀nà. ìmọ̀ràn èwo ló wí ṣé dẹ̀dẹ̀ wá ní kí èèyàn wí sáà wí sọlọ́lọ́hùn àlùsọ̀lá ọ̀dà kò wí kọ̀ kú sórí Islam torí bẹ́ẹ̀ èèyàn ò lè wá gbọ́dọ̀ ẹ̀yẹ wọlé káwọn pé kéèyàn fi lè ṣe kẹ́límọ̀ ẹni tó sì rògbò pé kẹ́límọ̀ yọba pé kẹ́límọ̀ ńkọ́. ibi òun ti láàyè láàyè lọ́lá ó ń bí náà ní dàbí wákàtí márùn-ún àní kí ló bá bí. a ti ká yẹ zaka tá a bá lówó yóò bí kí a ṣe hajj tá a bá lówó rẹ̀ yóò bí ká gbàgbé Ramadan yóò bí ká ṣe dáadáa ká damọlẹ́bí pọ̀ ká ṣe ra fáwọn àwọn ẹ̀dá nìyẹn nínú ìyẹn ni o nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba mi ni inú tí la ilaha illallah máa bí ni wọn bá rìn ọdí ẹ wọn á ní àbá yìí ìgbà tí ọmọ wa ń sọ fún ọkọ sọ pé la ilaha illallah nígbà tó fẹ́ jáde láàyè wọn ní wí bẹ́ẹ̀ bó ṣe kú nìyẹn ẹ̀rú bá ń bọ ọmọ kí ẹ òun bá ti àgbà kan àbágbà tí wọ́n ti sẹ́ súnlẹ̀ tí wọ́n tó kò láyé la ilaha illallah àmọ́ ní kò wí tí ọba tẹ̀ ọwọ́ aṣọ ọ̀làlà lójú rẹ̀ yóò rí pé nǹkan wà lẹ́mìí ẹ̀mí ẹ̀ ọba fọ ẹ̀fọ̀fẹ́ ni ọba sì kú kí ẹ̀yin náà máa ń ẹni pàdé dojú àlà ìgbé mi ọmọ kàrin mẹ́kún ni ìgbé wọn bá jẹ́ dojú àlà ìyẹn sì tẹ ẹgbẹ́ kejì tí ó dárí mẹ́kún yẹn sọmọ fún wọn bẹ́ẹ̀ gbé talákùdá ya wọlé nìyẹn lẹ́yìn ọkẹ́ pàdé bàbá rẹ̀ tó ti kú láti jogún ọdún ẹ̀rọ nìyẹn ẹni ó ti kú ti lọ ṣùgbọ́n tójú oorun yẹn lè wáyé ńgbà ni nígbà tí ọba sì ti mú kìí ẹ̀sìn wá kò sí wàhálà. wọ́n á ní bàbá o ṣé ẹ̀ bá jẹ ìdánilóhùn mọ́ gbọ́n òde ni èwo ni gbólóhùn ẹ̀ wí bẹ́ẹ̀ ẹ sì kú bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ yẹn. wọ́n ní bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń wí tẹ̀ láti dáni náà sọ tẹ̀. wọ́n sọ pé kí n sọ pé lá ilaha náà ló béèrè mi òun náà sọ wọ́n ní tiẹ̀ dẹ̀ gorí ẹ̀ lòun ti dá àfihàn rẹ̀ lóhùn pé ní ìwí bẹ́ẹ̀. ẹ̀rù ń pa àwọn náà tẹ́lẹ̀ wọ́n wá sọ pé ọmọ mi kí ló tẹ̀ ń darẹ̀ láàmú sísẹ̀ láìláì lọ́wọ́ àti mo ti kú. ẹni ọba ti kú sórí ẹ̀sìn ọlọ́run ọba ọ̀kọ̀dì kọ́lá láìláha ìlọ́lá àbílí fẹ́yìn. àníbi sọlọ láìsẹ́lá tó wí ni mélòó nínú sàádé lẹ́gbọ́n tó wí. àtìrá àwọn tó wí náà ẹni ọba sì ní ó kàn sórí rẹ̀. táwọn tí wọ́n wá rí wọ́n wá sórí ibú táwọn ti tẹ̀sí ọlọ́wọ́ bá kún wọ́n sórí ilé tó bá rìn àti rí nìyẹn wọ́n wà ní táwọn sọ̀tọ́lá máa ń wá sọ rẹ̀ ìtumọ̀ àwọn kọ̀rí pé àmúta fi sẹ̀bíìlì kàmúsì ọlọ́run mo máa ń wá sọ rẹ̀ má lójú ọ̀nà rẹ̀ lẹ́yìn tó pé ń sá lọ mbẹ́ wọn pa mí mọ́ ẹ̀ẹ́dì gẹ́gẹ́ àmúta èyí tẹ́ máa ń sọ pé yóò bọ́ sáfẹ́ kúkú kan àdékọ̀ dáńdó lọ títò táyẹ̀ pa àbí kákéèké táyẹ̀ pa àbí kòkòrò kẹ́kọ̀ọ́ táyẹ̀ pa torí bẹ́ẹ̀ nbola ti lọ wúlọ ọ̀rọ̀ ìsìn àádọ àtàkẹbí sọlọmọ àyọ sọlá ń wàsọ ọ wàsọ mi nà ẹ mi láàyè nfa o ìmọ̀ bí ò ní sáǹfà àníbi sọlọ àyọ sọlá ń ń parẹ àti bó ti béèrè àlẹ ìlmọ náà لما طوله إنه حديث أنس بن مالك رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم إني أعوذ بك من لا يخشى وقلب لا يخشى ونفس لا تشبع ومن الجر ومن الجر فإنه تلك الصحيح لا يزيد لا يزيد بحال الحديث ماذا قوله يزيد الذبيح أعوذ بك من الخيانة فإنها تكتب بالطول ẹ̀wọ̀ inú wọn tá nẹ́ni sọ́lọ́wọ́ àtọ́nfà rẹ̀ nínú hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọn náà dájú òjijì ọlọ́run sallallahu alaihi wasallam kana yaqul a máa wí kò sí yé máa sọ yọ máa sọ pé Allahumma ìwọ ọlọ́run inni a'udhu bika min ilmin la yanfa' ìmọ̀ tí ò ní sáǹfààní mọ̀ ń wá sọ̀rọ̀ ọlọ́run kájẹ̀jẹ̀ ìwádìí mímọ̀ yẹn rárá nínú ọmọ tí ò ní wúlò ìmọ̀ dẹ́ńbẹ́ńbẹ́ ò kò lè sáǹfààní ìbí yóò fi di kèfèrí sí ọba adẹ́dà àǹfààní wo lọ́wọ́ wà ń bẹ́ wọ̀dù àìlá yusma'u àdúrà táà ń ṣe ìṣúni gbọ́lọ́wọ̀n ní gbọ́ níbi pé ọgbà ọlọ́mọ ń wá sọ̀rọ̀ kúrò níbi ọkàn jẹ́ tó yẹ pé kò ní sínkù sọ̀ níbẹ̀ rárá gbogbo àtòun bá ń kírun nígbà ní ọmọ rẹ fi owó rẹ tó fi sínú àpò àti ìdọ́fẹ́ gbà bí ẹgbẹ́ yóò kírun sábà kódà ó lè má tẹ̀ sí ìparí irun bọ́jẹ́ lè mọ́mù gan mo ti ń bẹ lẹ́nu ẹ̀ ní ọmọ àbí sọ̀rọ̀ wọ́n náà ti láti bá àwọn adẹ́sìn gbàgbé nípa bàdá ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ alẹ́dínà هم في صلاتهم àti ìhìn kọ́ ṣe hàn. àwọn tó bá ní kòṣọ́ ìkọ́mínú ọba dẹ́dà wọ́n sì ìsìnlọ́hùn tẹ̀mítẹ̀mí sì ń bẹ lára wọn gbà wọn kírun wọn. mo tún wá sọ ọlọ́run bá mi nípa ẹ̀mí tó lè pé kò ní yó òyó ayọ́ kan níyàn bí obìnrin tó yẹ pé ìrẹsì ń bẹ́ńlé ẹ̀wà ń bẹ́ńlé túwó ń bẹ́ńlé gààrí ń bẹ́ńlé ìrùbọ́ ń bẹ́ńlé wọ́n tún mẹ́ja nínú físà wọ́n ń sè jẹ ẹja ẹ ò pé nǹkan tó da láti máa jẹ ni ẹ tí ó sì tẹ́ lára gbogbo ẹ wọ́n ń jẹ wọ́n ní su aláì ní ìdún lọ sọ̀rọ̀ yìí rí wọ́n ní kí lọ́wọ́ lóun fẹ́ fi ro kà ní kẹ́ńtì ẹ̀ nì. òun ẹ ẹ wọ̀ fáwọn àgbàlagbà rí bọ̀. ìjókè mi àtàwọn afáwájọ jáde wọ́n á ní obìnrin mi ìdí ajá ni mo ní ẹ̀sà wò wọ́n ní ajá tó ṣe pé wọ́n kẹ́ kéjì gbogbo oúnjẹ tọmọ nìyẹn ń jẹ níjẹ ìjẹ ìjàdìẹ àwọn fi ká máa sọ̀rọ̀ ológbò mọ́kà ológbò Saudi tí àfa àlọ́rin kan rí tó gbọ́ ẹkú gbagada àbá àdámọ̀ yáyá nígbà tá a fi lọ sùn dáadáa a tọ̀fẹ̀ bọ́sà òdì ń jóni ó. ẹ̀rọ bàbá ìkàdé yálà ọlọ́dọ̀ yìí kí ló dé. sọmọ pé olóńgbò sàódì kò ní jẹ egun tí ń bẹnu adìẹ yẹn ẹran yẹn náà ní ọjọ́ ẹkẹ rẹ tó bá yìí tó bí wọn ò fẹ́ jẹ wọn ò fẹ́ bàjẹ́ kẹwàá nígbà tí ẹsùn yà wọn pé wọ́n ń jẹ ẹ̀rùn kó léyìn dídí pẹrẹ jẹ yóò tó gbé egúnlẹ̀ ni yóò jẹrẹ fọmọ nìyẹn lè jẹ adìẹ lòun ní ọjẹ bàbá wa rẹ̀ àbá yìí ọ̀pẹ́ kẹfẹ́ òdúdú yẹ lọ́rùn olóko yìí wọ́n tún ti lórí ẹ̀ òkun á ní obìnrin bí ajá ń bẹ gẹ́gẹ́ ajá ni wọ́n kẹ́kẹ́ jì oúnjẹ tọ́mọ ni ẹ̀ ń jẹ níjẹ ẹ̀kẹ́lẹ̀ tí wọ́n bá fi ilẹ̀ ń bọ́ nílọ yọ́nà jẹgbẹ́ ni yọ́nà kí gbábọ́ lákẹ́lúbọ́dé ilẹ̀ obìnrin ní èrí bẹ́ẹ̀ kódà tí wọ́n kẹ́kẹ́ ah, obìnrin kí ni mo fẹ́ sí ọkùnrin jẹ́ ọlọ́run ti ń wá sọ̀npá tí bẹ́ẹ̀ lára ọkùnrin mi ò gbogbo kẹsẹ̀ yẹn ni tí ó jẹ tó sì yẹ kéèyàn fi lò tẹ̀mí ayé kó lèèyàn tó lè fún yẹn bẹ́ẹ̀ mú àdáàlì kí ó tó máa fẹ́ fún òtútù àmú mi. àníbi sọlọ àtàlà ń wá sọ rẹ wọ́n mi náà lè jọ ó tún wá sọ níbi ebi ọ̀nìfà ìdílé o dé ìsàkànjẹ́ ebi yẹn ó burú nínú bí máa ń sùn kì yẹn bí yẹn bá lẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ ah, ó mà lè díẹ̀ wọn tún gbà lómi tó fi lé hadith yẹn sí wọn ni wà á ń fi kàmínà kìíyà wọn tún wá sọ wọn lọ́wọ́ bá kúrò níbi jàmbá ẹ̀kọ́ bá dẹ́ta sọ wípé ayọ̀ alẹ́dínà àmọ́nà láti kúnnù lọ́ha wọ́n rọ́sùl wọ́n tẹ kúnnù àmọ́nà ti kùmọ̀ à ń tún jàìlá mọ́. ẹ má jàmbá wọ́n sọ fún kẹ́ńtà àwọn ará léèrè mo nígbà tó o máa ń pẹ́ sí gbogbo nǹkan àbí tó ń pẹ́ tó o tètè kírun. sọ́ọ́rí pé gbogbo kẹ́tọ́ ikú wọn náà sí ilé ètò ayé lórí pọ́ǹpẹ́ sí. ọlọ́rin kò ní yéèyàn. tí yẹn bẹ́ẹ̀ ti lè kọ́nu tọ́lọ́mọ ìyàbá. àwọn kan rí i pé gbogbo nǹkan ẹ̀mí ìtọ́jẹ́ tayé náà bóun ní òṣèlú àmì àmì ẹ̀ lọ nìyẹn. wàhálà rọ́ọ̀kì

irú hadith yẹn náà ni abdullahi ibn abbas náà gbà wá a nídìí láti ẹ̀tún di tún wí mọ́ irú hadith yẹn náà ni abi hurairah radiyallahu ta'ala anhu lòun náà gbẹ́ gbà wá rẹ̀ a nídìí láti tún wí mọ́ tí a bá wá lọ síbi hadith jabir bin abdullahi radiyallahu ta'ala anhu wọn wọ́n lànà bí sallallahu alaihi wasallam سلوا الله علما نافعا وتعوذوا بالله من علم لا ينفع wọ́n lè òjijì ọlọ́run ní sallallahu alaihi wọ́n ní sallallahu ilman nafi'a lẹ́bi ọlọ́run léèrè ìmọ̀tí ò wúlò máa ń sọ gbogbo àwọn ẹjẹ́ amẹ́mi pé a kódà kọ́ má rí yẹn kọ́ rárá dàpá àbáwọn gbogbo àwọn kẹ̀kẹ́ ń tẹ́lẹ̀ báwọn oníjà máa fi báwọn làwọn ní ẹ̀sìn lónìí. kí ni tètè tóbi ní ń pè ọ ní àbá àtẹ́lẹ̀ èbí kò fi máa kọ́ kéwù ni èyí ṣe kéwù orí bẹ́ẹ̀dì àti kéwù yẹn lásán nìkan wọ́n fẹ́ kọ́ máa sàfà. pépé náà láti rẹ́nì kẹ́ ti ń sa wuyewuye tí gbogbo ẹ̀rú pọ̀ báyìí. wàhálà ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀lìfẹ́rọ̀ṣì ibùsùn pọ́blẹ́mù dé mbẹ́ni. àyẹ̀bẹ̀ kọ́ ọ̀rọ̀ tọ́ عرض عرض عرض شقاق للمرء من أجل الطعام ìdá lómi wọ́n ti ó jó ó lọ lé yìí lónìí ah, lórí ọkà mo ti fẹ́ ẹ̀rù ọkà yìí fẹ́ àná lọ lé yìí ah, fẹ́ ẹ̀rù òkú. torí bẹ́ẹ̀ bẹ ọlọ́wọ́n ọba ilman nafi'a àtìmọ̀dé awúlò ìmọ̀dé wúlò ni ìmọ̀dé yẹn fi kọ́ ẹ̀.

gbogbo ẹni ọba gbòòrò dání tó bá ti dúró lórí ẹ ẹmí tí ọba ti bàjẹ́ òótọ́ ni máa wá jù wọ́n fẹ́ wọ́n pọ̀ wọ́n padà sọ́dẹ̀ wọ́n dàda ní tọ́ba pé wọn dẹ́ bí bàbá òde mi sọ gbogbo wọn sọ ọ́ ní ọmọ ìwọ lọ sí àtọwà ìgbẹjọ ìjókòó sí ọwọ́ àtúntò ọlọ́run tó dé ẹ ẹ kọlọ ọkẹyọ bàbá rẹ dá ní kòtòkòtò lẹni ní pẹ̀lú ìwà wo bá wàá fà ẹ̀ ẹ̀rì tó ẹ bí ọlọ́run ọba léèrè ìmọ̀ tí a wúlò kó tó a wúwa lù bí láàyè mi náà ẹ̀ mi là ẹ̀ fà ẹ sì wá sọ Allah níbi ìmọ̀ ẹ sáàdì ọlọ́run kúrò níbi ìmọ̀ tí ò ní wúlò nínú àwọn àhàdìbì mi àhàdìbì omi sálà mọ́ta yìí tó ní ìrọ̀jọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ àníhà. ọmọ rẹ̀ sọ́nà ọmọ ìṣọ́nà náà ọ̀sán náà kánà ẹ̀kọ́ ní ṣùgbọ́n àti اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. ولأم سلمة رضي الله تعالى عنها آه wọ́n ló ti sọ ọlọ́run sọlọ lọ́wọ́ àṣálá láàárọ̀ a máa ṣàdọ́ ẹ̀ ike aláhùnmá ìwà ọlọ́run inni as'aluka ilman nafi'a mọ̀ ń bí wọ́n ọlọ́run ọba léèrè ìmọ̀ tí a wúlò wọ́n rí nǹkan tọ́ yé bá àrísìkí tí ó mọ̀ tí ó dáa ṣèbí ẹwọ níjọ ọsẹ ni lásìkò yìí ní ọba múkànmọkàn ẹwọ ó súnmi kíní ò lè da aláìkò ní da náà sílẹ̀ tó fẹ́ máa múkànmọkàn fọwọ́ àná àdó àtọ́ máa ti wọ rí nǹkan nǹkan yìí rà láti sì ti jọ ọmọ wa amalan mutaqabbal ṣé àwọn fẹ́ lómi lè ṣe wàhálà amilatun nasiba tẹ́sílà náírà nìkan ọgbẹ́ni ọba ti ṣe fídíò àdìsẹ́ nìyí ṣùgbọ́n bó ti ṣe wàhálà tá a bá tẹ̀sílẹ̀ ẹ̀rọ́n iná tó gbóná girigiri lọ́mọ láfi ní láti bẹ lọ́wọ́ amala mọ́tà ọ̀pẹ́ iṣẹ́ tọ́lọ́wọ́n ọba àlejò ọ̀la máa tẹ́ ọ gbà wọ́n ní wọn ọba bí hadith yẹn mọ́ lọ́dọ̀ ọ̀tẹ̀ nìyẹn ẹ̀rí wọn ni wọ́n lọ́gbó alhadith hadith ayé ní kankan náà ní gbólóhùn hadith yẹn. abu kamshata قل موضوع أبا جرداء يقول إن من شر الناس منزلة عند الله يوم القيامة عالم لا ينتجع علمي طب أبو جرداء رضي الله تعالى عنه wọ́n ní máa ń sọ báyìí pé nínú ẹni tó burú jù sípò rẹ̀ máa burú jù lọ́dọ̀ Allah níjọ́ gbé dàlùkẹ́yàmù òun lẹni táwọn òfin olùmọ̀ni ṣùgbọ́n láyà ń sáfi hàn bẹ̀rẹ̀ lè kọ́ pẹ̀lú mọ́ rẹ̀. lóbi ẹbí àníyàn méjì lèyàn máa ń lọ gbé kéwú àníyàn àkọ́kọ́ òun ni àníyàn mo fẹ́ gbé àìmọ̀ kan kúrò fúnra mi mo ti lọ kéwú àníyàn kejì ni pé akẹgbẹ́ báyìí náà mo fẹ́ gbé kan kúrò náà òun náà lọ́wọ́ yá àdó àgbá ìmọ̀lé o wá wúlò ààrí nínú òun rẹ̀ ààrí nínú àwẹ̀ rẹ̀ ààrí nínú ìjọsìn rẹ̀ ààrí nínú ọ̀rọ̀ ipò ẹni tó máa burú jù lọ́nà àwọn èèyàn yẹn jọ̀ nígbà wọn. ẹ̀rí irú ẹ̀rẹ́ ni àbí ìfọ̀rẹ́ ọ̀dí ọlọ́ọ̀tàlá àná làwọn náà sọ fẹ́tẹ̀ ní hadith yẹn dọ̀ ayé láti lọ́ọ́ fi tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ipò ẹni tí ààrẹ máa máa lé koko jù ń jọ gbé dàrú kẹyàmọ̀ ni ó lu mọ̀ tó ṣe pé ọlọ́run ò bímọ rẹ̀ ṣe láǹfààní ọlọ́run alágbèyàgbólóhùn lámúyẹ̀ ń bá àwọn ọlọ́run bí ẹ̀ẹ́dì méjì báyà náà ló kó bọ́rọ̀ ni. ọlọ́run ò jẹ́ mọ́ rẹ̀ wúlò aburú yẹn rẹ̀ ńlọ bí ti fi àlá iná ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run alimuhim hadith yẹn ọ̀sán lẹ́sẹ̀lẹ̀ rárá afọ́wà Salman al-Farisi rahimahullah. لو قال إن العلم لا ينفع tọ́ wọ́n ní sẹ́rí mọ́ akéku ni kéwò gbàwọn bíi imam ahmed rahimahullah ta'ala. ìgbègbò lákéwú dàbà yìí hmm? wọn ni mílẹ̀ lùmàdárọ́ sí ilà lùmàkùnrárọ̀ a ah. àtọ́rí ìtẹ́bítẹ́ni o ah. ọba àlọrin ó sọ̀rọ̀ fẹ́ ń gbà bí àwọn ará àmọ̀dínà gbé dára wá gbà yìí mo ti ọ̀rọ̀ yẹn mọ́wọ́ ẹ̀rọ fáwọn oṣù ayẹyẹ fáwọn parí ẹni dára tẹ̀lé bàtà tẹ̀lé bí àtọ́ máa ń gbé wá láti mọ̀dínà tí ó fi mú àwọn èèyàn gbogbo jọ́kíjọ́ ìgbà sí ìgbà tí èèyàn bá ti wọ̀ pé òun ò ní bùkátà sí ní mọ̀mọ́ ìjọ ìlú ti dáláì mọ̀mọ́ ọlọ́ọ̀dì ọ̀tọ̀ ni lọ́dá èyí ta ní iná ẹni jó ẹ̀sùn sẹ́ máa rú dà mo máa wá kí mẹ́ta káàkiri tó ìjọ ìlú ẹ̀ ló ti dolóni mo ní máa ń sọ àwọn yẹn sí ẹ lè rí gbogbo ẹ lórí mi.

èyàn ò sì tún wò tán débi pé ọ̀sán pé jésù lọ wo kìnìún àwọn tàbí orí jẹ̀ jí ti ní pé á ah, ṣé pé ní mọ̀ fún mi lé ṣé mi ti pè mà láyé lé àti báyìí ló ti yẹ fún mi gbogbo jọ́kíjọ́ ìgbà tí àwọn ọ̀sán èyí ta ní iná ní ìjọ èyàn kẹ́ bọ́ ọ̀sán ní ọmọ àlọ́ parọ́ fara ayé mi ìjọ iná ni ẹni ta láì mọ̀ wọ́n ti nàlẹ̀ ìlmọ̀ láàyè ń fàdù ìmì o torí bẹ́ẹ̀ èyí tó bá ti rí pé wà ní ìdí tó fi dẹni ọlọ́run. tó tí wọn bá díẹ̀ yìí náà wá ti tó láti máa fi lọ́hùn bẹ́ẹ̀ ni o náà bá ti wọn gbọ̀nrẹ̀ yẹn ọlọ́run bá ń bẹ̀ ó lò ó ni o. wọ́n ní kọ́dá àwọn adúmọ̀ asọ́ báyìí àwọn olè wọn ní ẹni tí díẹ̀ ìmọ̀ rẹ̀ ọba wúlò fún tọ́ bá pọ̀ gan yóò kó nira ra ọ̀ ìlànà tí yẹn bá ti bẹ̀rẹ̀ ilé kí ló yẹ kí wọ́n ti máa rà pẹ̀rẹ̀ parẹ́ mọ́ lọ lé kí wọ́n máa ń sọ fáwọn ọmọ mi. ìwọ ni kí wọ́n wá lé kí kò fi pínlẹ̀ ẹ̀sẹ̀ lòlú. ìṣàbí ṣe ń wájọ yín náà tó èdè máa ń gbéra rẹ̀ sórí Facebook náà ni obìnrin nìyẹn tí ó tu gbogbo ara lẹ̀ yìí ṣe ọyá ìpolówó ọjọ́ yẹ wá wò ó mi o. láà ilà àìrọ̀ náà wọ́n máa kọ lẹ́tà àtẹ̀rẹ́ńsẹ́ tó jẹ́ tó ní dalásẹ́wọ́dé alìtìsọ́lù ìbáhì ó sì lọ létí káàró pé kí lọ wọ̀ sísàlẹ̀ òun ní oníkílò ń wọ̀ ní wọ́n máa jọ ìfúnra ìwọ ọmọ pé ìtumọ̀ rẹ̀ nínú ìtumọ̀ ara alìtìsọ́lù ìbáhì ni àwọn ọmọ nìyí ṣe báyìí. bẹ́ẹ̀ bá ti fẹ̀rẹ̀ ilé ìjọ yẹ nǹkan ọ̀ eléyìí ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀ àti ìkéwú dáàrin nìyá bí nǹkan ọgbọ́gbọ́ ọ̀rọ̀ fàṣà ọ̀pọ̀lọpọ̀ abúrúkẹ́ ní àwùjọ ti ní wọ́n sọ wípé Islam dínú lùkìtàn Islam yìí fìtọ̀rọ̀ tàlùwọ̀ ìlẹ́bí fàtọ̀rọ̀ mẹ́sà àlẹ́yìnà látàrí bí ìlànà kọ́lùkìlá dáàrí kàtìkì ìlànà ولكن أكثر الناس لا يعلمون àdámọ́ ni àdámọ́ ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá lé lórí òun ní Islam ọgbẹ́ ọkọ̀ tó ọ̀fà ti ṣe báyìí yóò sì máa rí pọ́ ọ̀kẹ́ ìjìyà lórílẹ̀ ayé wọ́n sọ wípé tó nígbà ọlọ́run dáyé tán ni bẹ́ẹ̀ ṣe lò ó ní ẹ̀yẹ́ wá sọ pé no èèyàn lè rí lò mánú àti òyìnbó gbé síbi mútò àbí kí lè yí náà wọ́n gbé wọ́n wà pé báyìí ó báyìí wọ́n ya gbogbo àwọn kìíní kan ní ọba ní nù wọ́n níbi nǹkan ìkan ó ní rọ́ mi ní kíbọ̀ níbi ìdí ọkọ̀ kékeré nígbà lọ sí kọ́kọ́ fi sí ojú báyìí ojú béèrè káàkiri fẹ́ẹ̀dì ẹsẹ̀ orí ẹni mọ̀ fún tọ́wọ́ lè rí nà ẹ tó mú ojú títí ń gúnlẹ̀ báyìí àtẹ́tí ń fẹsẹ̀ ẹni kan ló máa máa rí nà jù. tó nípa bẹ́ẹ̀ bí yẹn bá ti bẹ̀rẹ̀ kí ó báyìí lọ́yẹ̀ kọ́ ti rí i báyìí lọ́wọ́ lágbájá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. ìwọ́n tọ́jú ẹ̀fọ́ tọ́jú ẹ̀fọ́ àṣà ẹ̀ àwọn àníbí wọn yẹn máa wo wọn máa wo kú o pé wọn ò tí ẹ débẹ̀ ilé à ilé kéwú wọn kọ́ yẹn tó kéèyàn máa wò nílé kẹ wọn ò sì sọ fún yẹn wọn ò sì ní kàdé ìtújọ wọn bá sọ àti wọn kà á yá àwọn àni wọn fẹ́ kọ́ ilé sẹ́nu wáyé pé mọ̀ díẹ̀ tó níyàn ò sí sàǹfààní fún òwúlò fún lọ́rọ̀ òkè sí ìrù bímọ ni bá pọ̀ náà á nira báyìí ẹgbẹ́ tẹ̀yìn bá ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ ní kọ́ máa rí lára wa ìdí ọba dẹ̀ yé láwọn nǹkan tí wọ́n tètè gbọ́dọ̀ rí lára yẹn bí òfin ní bẹ́ẹ̀sì jẹ́fẹ́ tó bá fẹ́ sẹ̀sì. náà kí ẹ ṣe béèrè lórí ẹ̀. ṣé ẹ má jà pa ẹnì ẹ̀rí mi báyìí ní ọlọ́run gbọ̀n ẹ lè máa mú jẹ̀jẹ̀ kó bẹ́ẹ̀. èyí kẹ́ ń filẹ̀ láti ní ọmọ tún wa rẹ torí máa ráwọn míì ní ọmọ fún ọ ṣé kí máa mú. ojú sì tún bẹ̀ náà ẹlòmíràn kẹ́ sojú fúrú wọ́n lọ́ bẹ́ẹ̀ sojú fúrú ṣé o fi ẹ́ olùmọ̀ni àtàtúndì wàláhì lámìyá àrífù hàrfàì nínú ẹ̀dí aláṣẹ yọkẹ péré ọmọ náà ẹ̀sìn rárá o sì tìjú mẹ́ra láàrin ara wa kí lájọ wà fúnra wa sí ẹ̀wẹ̀ má jà parọ́ dára jẹ́ èmi kẹ̀ borí tẹ rí ìní ìmọ̀túnmẹ́ o bóòlù ìmúra obìnrin ganan gbogbo àwọn kẹ́kọ̀ọ́ yìí kó ńlá ààyè níbẹ̀rẹ̀ gbèsè báyìí. ẹ wá fojú rí náà rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó fi mọ ní sáré máa ṣe sọ́dà tó má kó bẹ́ẹ̀ ń dọ́fẹ́ gbẹ̀sù. láìpẹ́ wọn fẹ́ràn lórí agbọ́n pé tọ́lọ́ yín lè ṣègbè léyìí ti rọ̀ ìta àwọn tọrọ yìí máa mú. ẹni tí díẹ̀ mọ rẹ̀ ọ̀bá ti wúlò fún tọrọ ọ̀hún kẹsì rò bọ́bá pọ̀ náà á kò lọ́dọ̀ yìí pé kọ́sánfárí kàmọ́sálí kẹ́ǹsì bí àpẹẹrẹ pẹpẹ ọ̀rọ̀ ni dúkìá nílá owó rẹpẹtẹ láàyò ń pakó fi sẹ́bi ìlẹ̀lẹ̀ tó di tọ́lọ́hún déyìn kó jáde wọ́n fẹ́ kọ́ mọ́sálásí wọ́n fẹ́ kọ́ lé déwú wọ́n fẹ́ ran ọmọ òrùka lọ́wọ́ wọ́n fẹ́ roko lọ́wọ́ kí ni wọ́n tún fẹ́ sí wọ́n fẹ́ ran yẹn lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ tọ́jú aláàárẹ̀ kí ni wọ́n tún fẹ́ sí wọ́n fẹ́ fáwọn ẹlẹ́bi ẹ́ wọ́n fẹ́ gbẹ́ kẹ̀ǹga wọ́n ti sọ wọ́n fẹ́ kọ́ lé kí ó náà ẹ̀ńtọ́ wa ń sọ̀rọ̀ wọ́n fẹ́ rìn lọ ẹni tó ṣe kó ti so ìgbìyàwó kò tí ò fi ṣe wàlímà ẹ̀dígẹ́dì bẹ́ẹ̀ ẹni tó ṣe kó ti yẹ kó ti di àlájì láti jọ yìí owó sì ń bẹ èèyàn lè kó yẹn kó de láti na sójú ọ̀nà ọlọ́run mo rọ̀ gbọ́ yẹn ń sè wọ́n bí àpẹẹrẹ pẹpẹ ọ̀rọ̀ káà nẹ́ sójú ọ̀nà ọlọ́run ni mọ̀ tó ṣe yí láàyè ń fa òwúlò ìbùnú bára láti máa sọ fún àwọn adájọ́ máa kẹ́kọ̀ọ́ pé orin tá a máa ń gbé ìdíwá ní ìmáàmù ṣàfihàn yẹn kò túmọ̀ pé gbogbo ẹ̀ ní ó ń lálàáfíà àtọ́tọ́ ìmáàmù ṣàfihàn ẹ rí i pé orin yìí náà dẹ̀ wà mẹ́ẹ̀ Abdullahi ibùnú bára kì wọ́n gbé e fún fáwọn ni wọ́n ní orin yẹn lókè hasidi ibi ìnẹ̀fà máa tó lọ ẹ̀ láàfin sọ̀nà. مضى شيء فارتفع إليك ما صار مضى ما صار شيء فارتفع إلا كما قال وقع ما قال شيء فارتفع Abáni Hasbi ibi ilmi iná ẹ̀fá ìmọ̀ mi ti tóbi ẹ̀fá nìkan pọ̀. Tọ́sà ti wúlò. Máa tó ń lò ẹ́lá fi sàmá. Kò síbi téèyàn ti máa ń yẹ̀yẹ́ yẹpẹrẹ. Téèyàn di ẹni yẹ̀yẹ́ àfi sàmá lágbájá ó ti báyìí fún àbá àdínkọ̀ sí kọ̀ lára àmọ́ ah, jẹ́rìí lágbájá yóò fún mi lówó ẹran ọ̀làlẹ̀ ni ó sì kó mọ́ ẹ̀sọ́ ọmọ máa kí lọ́mọ bá bá lágbájá tó rẹ̀ mí bẹ́ẹ̀ ni ẹ̀fẹ̀rẹ̀ sí bàbá àwọn èèyàn bá dé bí adíká wá sí káwá pẹ̀rẹ̀ ni mm, ẹni mo fi ìyá sí rẹ̀ sí rẹ̀ lẹ́hà. mo ọkọ̀ bá lọ́hà rọjá ẹni tó bá lọ kiri ká ọlọ́run ọba bí ṣe ń ṣe níta ni ń ṣe ní kọ̀rọ̀ ó ń wọ́n sẹ́rí ansu ìmọ̀ ń sọ̀nà yóò sẹ́rí kù níbi aburú tó bá ti ṣe. mọ̀tọ̀rọ̀ ṣe ó bá rí tàfá kí ni kí n kò sókè kọ́ lò kiri kí ńlá kà mọ̀ tọ̀rọ̀ wa. bó ṣe fò náà ni ó ti wálẹ̀. ọ̀gbìn ni ẹ̀ka bẹ́ kíjà tó bá yẹ kó lọ díẹ̀ ni ó lè bọ́ra wálẹ̀ díẹ̀ tó bá lọ gidigidi bẹ́ẹ̀ náà ló tún náà lè tù. Abdullahi ibn Salam wọ́n lọ sọ fún Káàbù yìí pé. Ọ̀yá ń fi ìrìnà àìsùdúrì ìrìnàmọ́ ìdáàdà ọ̀yìn àlàmú kọ́lá àtọ́nà. Wọ́n lọ sọ fún Káàbù pé kò sí ohun tó lè gbé mọ̀ fún nígbà yà àwọn àfà lẹ́yìn tí wọ́n ti mọ̀ ọ́ tẹ́lẹ̀. Ohun tó gbé kó sàmẹ́ lágbájá òfin mi nìkan. Ẹ padà rẹ̀ pé kò ní padà sí mọ̀ ń bẹ̀rù. Afáwà kẹ̀mí yọ, wọ́n ní sẹ́rí mọ̀kì fún olú wọ́n lóun dẹ̀ máa ń ṣe àdúrà yìí pé. ọlọ́run ò dákun ṣe wá láǹfààní pẹ̀lú mímọ̀ dáadáa mọ̀. ọ̀zẹ́jì náà bẹ̀ hẹ́ẹ̀ kó sì kọ́ sọ bá wa pẹ̀lú àtẹ̀mọ́ra ìní ìfarabalẹ̀ wọ́jà mílíọ̀nù náà àfíà kó sì tún wá kú ẹwà bá wa pẹ̀lú lílá láàfíà. bákan náà afáwà Sufyan ibn Uyayna náà wọ́n lọ́nà ẹ̀mà ń sọ báyìí pé. ẹ̀dà ṣéhùn bá ń fa àmì ìlú yá ń fa ọ̀lẹ́dà ṣéhùn àdọ́gbọ̀n ìlú ìlú láyé. Subhanallah. wọ́n kò sí nǹkan tó wúlò tó mọ̀ sí wúlò kò dẹ̀ sí nǹkan tó kó nira báyẹn tó mọ̀ sí òwúlò. علي بن أبي طالب رضي الله تعالى عنه هنا سبعي فيه إنما سحب الناس في طلب العلم ويرون من قلة الانتفاع من قلة الانتفاع من علم بما علم بẹ́ẹ̀ ni o ẹni pé òun náà mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ táwọn yẹn bá rẹ̀ ń gbókè ń tó ìgbóhùn náà ní lídìí mi wà bàjẹ́ ṣé wọ́n wà lọ lójú. mo nílò náà Ali ibn Abi Talib radiyallahu ta'ala ó ní innama zahada an-nasa inú nǹkan tí ń jẹ́ tí ń jẹ́ káwọn èèyàn kéré fi talab al-ilm níbi máa wá mímọ́ máa yàrá ọ̀nà mi ìdílé ti ti fáyìí mọ̀ ní àyìnbó bí mọ̀ àlè òun ni mo ti máa ń rí lára ẹni tó nímọ̀ tó yẹ pé àǹfààní díẹ̀ ló ń náà mà àgbẹ̀ tí mi náà máa lọ kí ni mú bọ́ ìdílé náà ṣe ṣe lèmi náà ṣe ṣe àmà àtọ́rẹ bá máa fọ ogun kẹ lójúbọ ẹ lè fa àwọn bàbá bí kẹjú ẹ máa pọ́n gbòòrò àwọn bàbá tó ń kẹjú ẹrú wa nínú múta àti kó máa gbé bá rò rè é bò ẹ lọ bó sàdà sí i ìbàjẹ́ tó òun ni àlè mú múta àti kó onímọ̀ tí ń fọ ọgbà ọlọ́run yánnayànna tí ìyẹn wá ní wọn ń dẹ̀kú mórí ìjìnlẹ̀bàkù táwọn ẹni ọlọ́run lò nígbè lẹ́kọ̀ọ́ ẹranko ọ̀daràn burúkú. ọ̀pọ̀ ọgbà ọlọ́run ọba yà afáàdìwà akíbárù mi ni ìròjà yìí ló mú dànù sí pé ìdọ́wà tó fi jù ń bẹ̀ òun náà ni olódo ń tiẹ̀ tó náà tún lọ fẹ́rẹ́ sí ìjọsìn bẹ́ẹ̀ pé kò ní mọ bó ti tó àti bó ti yẹ bẹ́ẹ̀ afáàdì tẹ̀lé àìláàrin náà sí ìmọ̀tún àti onímọ̀ tí ń fọgbọ́n lọ́wọ́ ya àtolótò tí ń ìjọsìn àwọn méjèèjì fi sílẹ̀ wọ́n jẹ́ gbogbo ayé lèmọ́ mi ìmọ̀ ìdí ní yẹ́sà mọ̀ sàkù fẹ́ni tí bá mú wọn lásáájú nínú ẹ̀sìn rẹ̀ onímọ̀ tí ń fọgbọ́n lọ́wọ́ ya téèyàn lọ́wọ́ láwòkọ́sí tẹ́ mọ̀ pé téèyàn bàjẹ́ olódodo náà tó lóhun ṣèjọsìn bí ẹ̀ ń lọ ọmọ láwùkọ́ ti fẹ́ mọ̀ ọba jẹ́ fún yẹn lọ́ẹ̀sì. àlìbùnà àbí tọ́jú lọ́dọ̀ lọ́sẹ̀lá ó ní mo ti ń fà táwọn èèyàn fi ń kéré níbi ìwà mímọ́ láti ń kí sábà tá à ń kéwé ẹjọ́ kan lára wa sábà ti bẹ̀rẹ̀ kí ó gbára wọ́n ti máa rí lára wa. insha Allah pàápàá jùlọ àwọn nǹkan tó jẹ́ ta ẹ̀yìn pé àwọn èèyàn ti mọ̀ pé dáadáa ní sábà láwa kù láti ṣe dáadáa yìí wọ́n ti dáhùn yẹn kéré mi wá mímọ́ ni àwọn ohun tí wọ́n rí mi kílà ti ti fa àyèmọ̀ ní àlè kíkéré sísàǹfààní ẹni tó nímọ̀ pẹ̀lú tọmọ táà náà bá wà náà èyí bá ti nílò náà. Abu Abdullahi Ibrahim bin Arafa Nàtfàwáì wọ́n ní ọkùnrin ìfẹ́ lọ́gbẹ̀ẹ́ ní Mahmoud bin Hasan alwarọ́ àfọwé wíyí fún wọ́n ní ìdá ẹ̀ńtà lámúyẹ̀ fàáta ilmú tààrà àbùtàjẹ́ ilẹ̀ ilmẹ̀ kàmáà lóko.

sùhàn tí mọ̀ rẹ̀ ọba ti wúlò mọ́ lámútẹ́jì lẹ́ẹ̀ẹ́nìkà màlúkọ̀n òní rí ẹ̀dá kan túmọ̀ tó lo níyẹn nínú nẹ́ẹ̀sì nínú àwọn èèyàn kò bá lù tí ó gbà wọlé àwọn èèyàn ọgọ́ ẹ̀ẹ́dá àfáàdé ó ti wá sí àwọn mẹ́rin gbogbo àwọn ọmọ àdúgbò sọjọ́ mọ́gé wọ́n ń bọ́ tú oúnjẹ oúnjẹ ọmọ wọ́n máa láwọn ń bá wọn sáwàdà ni káfẹ́ lé ní wọ́n mú wáyé kì ní ẹ̀dá ní ọwọ́ ń bẹ ẹgbẹ́ nu tó ń jèrè. wáyé ń zá náà kálẹ̀ ìlmù lẹ́bí kọ́dí hàmà àlìjàrú tó bá ti wá di pé mọ̀kọ́ sọ bá ẹ. ètò epo gbé daniel wọ́jẹ́ tẹ̀lé hu mọ́nyọ̀ jìtẹ̀ ní ìwọ̀yà mi ọ̀rẹ́ ni tí ó kẹ́ mọ́ ni ó sì rẹ̀ ni tí máa gbà lọ́wọ́ rẹ̀ níbi ìlànà ìṣàlá wàá fi àyè àfihàn rẹ̀. أول ثاني ثالث ثالث ثالث وعليكم السلام Thank you léèrè ńlá máa gbìyànjú nǹkan tó yẹ wá díẹ̀ àkọ́kọ́ náà mọ̀síìfù yẹn ọlọ́run ọba pé nàbí láyé àyíṣà àlẹ́sọ̀láàtò sàlámù ní mọ̀síìfù ọmọ Maryam lọ́wọ́ àìlẹ́m oríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀sọ̀ wọ́n nítorí pé imam masaha àwọn alẹ́kìmọ́ha wàlẹ́kàbọ̀rọ̀ha ìyẹn dẹ̀ ti parí lọ́dọ̀ ọba dẹ́dà àti wàlẹ́kàjọ́rọ́sọ́ tó ìyẹn ti parí lọ́dọ̀ ọba dẹ́dà pé fẹ́ bí ó ṣe nìyẹn ọlọ́mọ alẹ́ kan tí ń jẹ́ nìyẹn kò sí wàhálà nípa iṣẹ́ tí ọgbà jùmọ̀ ọba nìyẹn ti yé bẹ́ẹ̀ tó bá ti fi ọwọ́ pa pẹ̀lú ọ̀dà ọlọ́run olójú pápá àbẹ́ni tó ní ẹ̀sẹ̀ onífífún táwí yẹn ti fi pa báyìí ń bọ̀ insha Allah tọ́ńtọ̀ wọn sì máa gbádùn ẹ̀mí ojú máa máa yọ ńbẹ̀ ẹ̀sẹ̀ yẹn tẹ̀sí máa kú sọ pé ẹ̀kọ́ rẹ̀ wọ́n nù kaná fi tì níyà wọ́n fi ní ọ̀tọ̀ ni láti máa pe àwọn èèyàn kan ní ẹlẹ́sìn ìmọ̀ sí ìyà ọ̀rọ̀ sápọ̀ lọ́dọ̀ àwọn olùgbọ̀ngbà rẹ̀ àwọn ọmọ sí ìwòsàn jẹ́ àlìyàn nípa tó ti wá nù lẹ́sùn pẹ̀lú bá nùsọ̀ tó tó rí sọ̀fẹ́ òun náà wá nírú iṣẹ́ ti ẹyin sáni èyí tọ́kàn yé wa náà ni pé òun náà ní àwọn àwọn irun tí ẹni pè ní mòjíṣà àárọ̀ tó máa máa ṣẹlẹ̀ nígbà yẹn oríṣi ni nínú ìdáhùn sọ̀tọ́ lámúdé ti wa pé yóò sọ pé ó léṣe yóò yóò ní yóò jáde ń sìn tó tiẹ̀ náà wà ń pé yóò fọ́ ṣùgbọ́n láti pé kí mùsùlùmí máa jẹ́ mọ̀sí ìhùbá ní ìmọ̀ kankan tí mo lè sọ pa rẹ̀ ìjọba kí mùsùlùmí máa ń wọ́n nígbìlẹ̀ gbà ní mọ̀sí ìhùlò ìhùbá ṣùgbọ́n ìyá lè jẹ́ ẹyin sá àrí ìsọlá ọ̀sọ̀lá lórí gbogbo olùsúsù ló fi bí ẹ̀múlẹ̀ yìí pé èèkọ́ rẹ̀ gẹ́gẹ́ ní ẹyin sá àrí ìsọlá ọ̀sọ̀lá Thank you mo sọ fún wa yìí pé tíra kan bẹ tó ń pè ní àlèmọ́jọ dàbá ìmọ̀ọ́mí nẹ́sàáì wọ́n kẹ̀dí mú odidi báàbò ní báàbò lísìtì ààrẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní lísìtì ẹ̀ kódà tíra tó sáǹfààní pọ̀ wọ́n ti pọ̀ tó báyìí pé wọ́n náà kẹrọ àwọn èyí tí àwọn àbá àtisẹ́ lórí ọ̀pá àti ọ̀gọ̀rọ̀ àwọn àhàdí tó tẹ̀ mẹ́rin. gbogbo ọ̀rọ̀ rẹ̀ lọ́lá làbíà tí ẹ̀ bá tó ka tí wàá ṣèkùn al-Albani tó الألباني رحمه الله تعالى رحمة واسعة تبلغ كتاب الأذكار والأدعية هيك الله وقلق عن أحاديث ذات عيب هيك لنا إن شاء الله Thank you. mo ti lọ bí ọ̀dà náà ni wọ́n á ní kí ẹ máa ṣe àwọn àdúgbìrì dáa sọ́pọ̀ pé ọ̀mì ìṣẹ́rì mọ́dí àdó àyẹ̀kú mọ́sẹ́ mọ́ni tó gbogbo ẹ̀ pátá lọ́dẹ̀ ní mo náà sábà sànẹ́bí sọ́lọ́ àpẹẹlẹ ní máa ń fi àwọn àjọ àyè ṣùgbọ́n nǹkan tá a fẹ́ fi rinlẹ̀ bí haza limọ́kọ̀ òun ni kí ni òṣìṣẹ́ ọlọ́run ọba jẹ́ wàsọ̀ nípa rẹ̀ ló jẹ́ ká kó gba àwọn ọmọ wa lọ́lọ́ tó àdúrà wà dáadáa ní sọ́lá ọ̀dẹ bá béèrè púpọ̀ kan àti ìgbà kan fún wa sọ́lá ọ̀dẹ bá kọ́ ẹni tó máa ń ṣèrò ṣùgbọ́n tó gbọ́ orin ní gbogbo ìgbà. Gbogbo ìgbà máa ń gbọ́ títí àwọn ará ilé tí kìí sọ wá ní ẹni pé tí ọkọ tí ọkọ tí bá ti wà ní ilé ní inú ilé máa ń dùn tí kò bá sí ní ilé ní ilé ò sí ní tẹ́lẹ̀ mọ̀rẹ́wó ní ẹlẹ́ fún mi pé kí èèyàn ti bẹ̀ sílẹ̀ kí pàdé tẹ́lẹ̀ ṣe sùn. ó fi bólẹ̀ àwọn ah, bá ti torí ọkọ wọn nígboro ìṣe ọmọ ìṣe òun náà ni ó tún padà máa béèrè pé tí ọba rẹ nìkankan kó gbé yẹn nú àwọn alòsùn lè sọ àwọn alòsùn lè sì mú èyí sábà bẹ́ẹ̀ ni ó ti bímọ àwọn alòsùn lè sẹ́yìn ni o àwọn ìdílé omi tètè máa ń yára sí nǹkan rẹ. sọ ọkọ tí ń plè kìnnìkan orin oníbẹ̀rẹ̀ á sì kìnnìkan

tí ó fi máa mú lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n bọ̀ sí wà síkù kọ́lá àwọn bó fi ta ni yọ́kù nínú ìmọ̀ àgbọ̀ ìgbọ́kùgbọ̀ nítorí pé máa ń dé níyẹn ti kò kí ọ̀rọ̀ tó lágbára pọ̀ dá sọ nípa rẹ̀ lẹ́nu tó ká lọ rọ́jà rẹ̀ kọ́lá wọn bá kọ́lá wa nù aburú ti bẹ́ẹ̀ bí orin torí aburú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yóò tabára lé àtàbárò kò ọ̀rọ̀ tó bá ti èyí táwọn sọ yìí pé ilé òdùn yìí wọ́n máa pẹ gbogbo ilé nǹkan kódà ìlú nǹkan nítorí orin àti ìbẹ̀rẹ̀ àti gbogbo àwọn ohun tó wà ń lọ́wọ́ lọ́wọ́ àlè. Ó kú. Ẹyọ́ lọ gbà, aláyọ̀ ọ̀rọ̀ ni. Ẹ̀rí ọmọ tá mú lọ ẹ̀kọ́ sẹ́ tọ́gà sọ fi ní ọkọ̀ yìí naira ìkó ti sanwó ìkó ti lé wọn kó bẹ́ẹ̀ bá lọ tọ̀ kàdà bẹ́ẹ̀ ọ̀lọ́ bíi sẹ́mọ́ ikú ma bóò láti sọ wọ́n dájọ́ sàrẹ́fà níbẹ̀ lọ́gà ìkọjà tá a fẹ́ rà là padà rà mọ́ yẹn ó yẹ kó ga owó òsè lọ́rọ̀ bó ti ákédò ní tòótọ́ ṣùgbọ́n ákédò yẹn ó ní mọ́ pa nítorí pé kátàkárà kì í ṣe dandan ká kú yẹn ní nǹkan báyìí kí wọ́n gbà òmí lè jẹ́ mọ́ fà á ẹtikẹ́tì bẹ́ẹ̀ sì ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àǹfààní àǹfààní yìí nìyẹn ọ̀rẹ́ bí kò sí ìdọ́fẹ́ ẹnìyẹn ẹ fọ́gà yẹ̀wò òsì ipe nǹkan ta tó fẹ́ kó ti gan òkú ṣe. àtà bẹ́ẹ̀ náà ni èsì èyí tẹ béèrè pé tọ́ bá ti kó fún bọ́ tọ́mọ padà sá. ọ̀dà kíyàn ṣe rárá kíyàn gbọ́ bí náà ní ọkọ yìí àwọn àmọ̀ bóyá tẹ́ bá padà sá sọ kọ́ má jẹ ìwò oníwọ̀ torí ohun téèyàn ò ṣe òun nìyẹn gbowó rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ni kì í ṣe báyìí bá ní pé nǹkan báyìí ìbá rẹ̀ sàlùkà ní pé a fẹ́ gbá àǹfààní báyìí láti ṣe kí ni o láti fún ọ ní nǹkan báyìí àǹfààní àwọn àṣìmọ́. ẹ̀rí ọ̀sẹ̀ ìjọ ọ̀wọ̀ tá bá fẹ́ sí dáadáa. òun náà kẹ́kẹ́ náà bí ẹ̀yin náà láti mọ̀ pé ọ̀pọ̀ kẹ́kẹ́ kò sì lè bí kẹ́kẹ́ ọlọ́wọ́ kẹyìn lọ́nà ẹ̀mí sùgbọ́n gọ́wọ́ tí ẹ̀ gbé olórí pé èyí òun ti gbà wọn ò ní sílẹ̀ tó ó ṣe bó ṣe wù fún rẹ̀ nítorí pé kò jáde kó nínú kátàkárà kátàkárà dẹ̀ níyì ìwọ tí wọ́n fẹ́ gbà ní hátà ní ẹ̀dọ́ yà padà ní àyẹ̀wò ní ṣàfihàn báàbù ọlọ́dà wọn ni wọ́n ń pè ní báàbù ikọ̀ ọ̀la kódà adébí sọlọ láti sálámù lọ pé ní ọbẹ̀ ìgbà ẹ àbámọ̀ ọmọ ọ̀yá rẹ̀ ìgbẹ́dọ̀jà tí wọ́n fẹ́ rà mo délé báyìí mo ti rí pé mo ní nìyí àkọọ́lẹ̀ ọlọ́run àdúrà ìkọ́sẹ̀ kọ́nú tiẹ̀ náà ọlọ́run ọba àlejò ọlá máa gbà torí gbogbo náà sọ yẹn kò sí ìjáde kó nínú kátàkárà tó sì ní í ṣe pẹ̀lú mọ́ nfa àǹfààní la fẹ́ràn àrà àǹfààní yàrá tó èyí tó da jù kéèyàn bá lè ṣe dáadáa òun lọ da pípọ̀ jù ọlọ́run àlọ́ Thank you. àwọn wọn tí ọba ń kú tó rẹ bá dà olùkọ sá lọ sẹ́rí gbogbo ẹ̀ pátá nìkan náà ló èmi ń da gbà yọ ọmọ àti ní bó ṣe ọláyà nínú àwọn ọmọ ìyá tó pé ohun tó ọba ti náwó rẹ̀ á ní wọn dáadáa pé wọ́n tó ń yẹ padà wọ́n sọ fún pé a ti ra àwọn ogun eléyìí mọ̀sọ́mọ́ta abẹ́ dà abẹ́ ti kẹ́tù sọ dáadáa yẹn ohun tí wọ́n fi mọ̀ yàtọ̀ láàrin pé ṣé mùsùlùmí eléyìí àbí lè ṣe mùsùlùmí nǹkan náà ni ṣé wọ́n fẹ́ gbé wá náà nílẹ̀ padà gbogbo láàyè lọ́dọ̀ òun lọ́ padà sá lọ yìí gbogbo àwọn abátú sàdá ẹ̀yìn náà rí lòun ẹ̀ máa lọ fi kún ara yìí ara ìṣàìtò yìí ọ̀rọ̀ bó díẹ̀ àtúwò pé ká má máa dà yín láàmú pé tí ìnáwó bá padà dé kọ́ má ti pé kò ní sówó mọ́ ṣé ń tó kùn ní pé ẹni yẹn ló ti lọ yìí dáadáa ni téèyàn bá lè ṣe kò kí n da bí bọ́jú wọn lọ́wọ́ àlẹ́. Aleykum salaam wa rahmatulah. Sẹ́rí ẹranko olúùgbẹ́ tó ṣe wípé tẹ́ bá fẹ́ padì kẹlẹ́ nìkan sẹ́rí ń jẹ́ bá fẹ́ lẹ̀ yẹn ẹ lẹ̀ kó wíjẹ̀ mo rò bẹ́ẹ̀ ti kẹ́sẹ̀ débi kí hafi lẹ̀ tó bá jẹ́ ẹran tí èèyàn lè dúnbú mo rò bó ti yé nsì ẹ̀hẹ́ tí ó fi lẹ̀ tó bá dẹ̀ jẹ́ bọ́ tẹ́ ẹ bá ti sá mọ́ nígbà tẹ́ ẹ ti bisimilá mo rò bó ti yé nsì iṣẹ́ aláwọ̀ aláàlú ni láti jẹ ọba àti gbogbo ẹ tó débẹ̀ ọba jọ palẹ̀ sá mọ́ ọba já sí pé ẹni àárò náà lẹ̀ jù mọ́ ṣùgbọ́n ẹ fi okùn sí aráàmù ní ọ okùn àdéhìí dẹ́ ń pè ní ẹ̀bì gbogbo àwọn yẹn aráàmù ni o àti kóńkó ẹ ẹ fáńgbà yìí ṣe ṣe ṣe ti jẹ mọ ọba yìí gbogbo ẹ pátá aráàmù ni o ṣùgbọ́n báyìí pé ẹ fi kíní yẹn jẹ yọ ẹ wá fi débẹ̀ ẹ fi kóńkó rẹ àgbà aláàlú àjẹrò ìṣà. Now, mo ń gbọ́. pípé téèyàn bá ṣe ẹ̀ka rè wọ́n fẹ́ ká wí kíní kẹrin òmìnira òun fẹ́ tẹ́lẹ̀ kí ni nǹkan yẹn òun náà ni àlèmọ̀ àgùgbàdà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run àṣẹlá máa ń ṣe wẹ́rẹ́ rìwáyà kan wá bẹ́ẹ̀ ṣùgbọ́n àfẹ́ká kọ́ lẹ́bi àdúrà rọra sì fún láwọn ẹ̀gbọ́n àti wọn sọ pé ó ń kọ̀ǹtínú bẹ̀sẹ̀ rìwáyà yẹn sọ báńkì sọlá máa ń ṣàdúrà yìí máa ń wà sọgbà wà sọ àwò wọ́n gbà tí ọlọ́run ti sọ àgbàdà táàmì kalẹ̀ báyìí ọ̀pá gbogbo ń lọ́yàtọ̀ sí àwàdà àbẹ̀ gbogbo ń lọ́yàtọ̀ sí súrà méjèèjì ẹ̀ lọ́pàdé súrà méjèèjì ẹ̀ lọ tẹ̀ra mọ́ òun làdírí rẹ̀ fáwọn mùsùlùmí ẹ̀rí gbogbo àràárọ̀ yìí nínú kan tó wà nù sunna suratul ikhlas mẹ́ta lẹ́yìn irun àárọ̀ suratul falaq mẹ́ta suratul nas mẹ́ta bẹ́ẹ̀ náà ní lẹ́yìn àlàáfù téèyàn bá ti ṣe gbé sẹ́ẹ̀lì lọ́jà téèyàn bá mọ gbogbo àwọn àwòrò ẹ̀rẹ̀ yẹn náà lórí pé ìyẹn tó fi ń súnmọ́ lọ́wọ́ ọba nínú ìdílé rẹ̀ ọlọ́wọ́ ọba kọ́ gbàdúrà ọ̀yà. à ń gbọ́ yìí ẹ ti gbàgbé rẹ̀ àbí ẹ̀yà ìdáhà ọ̀yà àbí àbí. Now. Àwọn ẹgbẹ̀rún wa ń lọ sí àlàáfẹ́ ìlànà àwọn ọmọdé. Ìjẹ́ ìlú ìjọba ìlú ìjọba ìlú ìjọba tó bá ti tẹ́ mọ̀lẹ́bí lọ́rùn tí yẹn bá ti gbé lórí fóònù yẹn ń da mọ̀lẹ́bí pọ̀ lẹ́nu ṣùgbọ́n tí yẹn bá lọ sọ àníjẹ́ rojú rẹ̀ ni ìwọ ni pípé gbogbo gbà ṣùgbọ́n tí yẹn wá sọ àkọ́mọ́sí pé irinṣẹ́ yẹn ni oníjẹ́ kí yẹn mọ bí kọ́ndíṣàn yẹn ṣe ó lè rẹ̀ ó lè ní ìdìrẹ̀ lọ́wọ́ yẹn ọ̀dà bàbá ti lo fóònù ká tó lára ẹ̀wà rán ọmọ sí àwọn òpin wáyà bàbá rẹ̀ oní ìtòkùnfẹ́ àwọn olùmọ̀

gbàdáwà ti fógún ó ti tẹ́ nìyí òkú tó ti sẹ́ mi ó ti ti mọ́ wọ́n ti parí. وبان يا جليل سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واتوب اليك